ẹkùn káàní ti torí ibú níwájú ọlọ́run tó náà la máa ń wá èyí ló pàtàkì òpé wí tọ́pìkì yìí ẹni táwọn òpé lè bá a sọ lórí ọ̀nà ìlú tó nínú tó jẹ́ àfẹ́ ẹ̀sìn kábà àfojú ẹ̀sìn wo kí ni ọlọ́run bá sọ nípa ẹ̀ kí ni sálíbà Muhammad sallam sọ nípa ẹ̀ báwo làwọn afá ti ṣe irú situation tàwa ní Nàìjíríà lẹ́nu ìdíje rẹ̀ táwọn afá kan rí láwọn àsìkò kan rí báwo bọ́ọ̀nà ti fọ̀rọ̀ ìpìyànjú rẹ̀ ilé ló pàtàkì kí àwọn apá wa kan bá wà yìí náà yìí sọ ìṣàlọ́sọ̀tẹ̀ mùsùlùmí náà fi dáwùdá ipa wọlé ẹ̀ka mùsùlùmí tẹ́ ká kó nínú ìlú ta wà ń bẹ̀ yìí àti sọ gbogbo gbogbo aspect pátá tó wọn fẹ́ sọ̀rọ̀ pé ẹlẹ́mẹ̀jẹ́ àwọn àyẹ̀wò lẹ́ka ti kópa àtàkìyìn kan bá wò ó nígbà tí ń kópa ń bẹ̀ nígbà tí kópa ìkópa mùsùlùmí báwo ló ṣe rí báwo ló ṣe ó rí báwo ló ti wà ọ̀nà orí ẹ̀ka gbà ṣe alṣọ́kù kí ni ti ìdájọ́ ẹ̀sìn kílẹ̀ ti sọ lórí àwọn alámọ̀lú àti aláàtún ṣẹlẹ̀ wọ̀tàánlá kí ó ṣe lọ́wọ́ fún àwọn afáwà àwa tí afẹ́gbọ́n náà kọ́lọ̀ bá fi ṣàánú wọ̀tàánlá kó dáhùn kó jẹ́ sí owó lóṣù

àwọn oníkò ní wa ẹ̀dàkùn pàtàkì tó ń bọ̀ àti mọ́sálásí ilé ọlọ́run tó ẹ̀dàkùn jẹ́ àṣàkíyèsí nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣàlékún àgbọ́yé ẹ̀sẹ̀ nìkan wa فليتفضل شيخنا مشكورا ماجورا Thank you.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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yàn miami nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tí a sálámà síra wa tán pẹ̀lú kí lọ́lọ́n ti yẹ ká kíra wa tan pelu ki lolon ti dákun wá ẹ̀yẹ́ kí atẹ́tì dáadáa tó bá ṣe pé ibi tí nǹkan bá ti wà lọ́wọ́ mi ni nké mi ò bá fẹ́ ló máa ṣe lẹ́yìn náà. báyìí kọ́ ọ̀dà tó bá fún wa lẹ́rù báyìí kọ́ ṣùgbọ́n kí ní ìta àtẹ̀kan ti ní ìmọ̀ ta mọ̀ ní àtijọ́ tó pọ̀ níbẹ̀. ó ṣe é pé àwọn apá kan bẹ ń bẹ̀ pé àwọn apá tó náà ẹnu kò lórí ẹ̀ àwọn apá kan bẹ tẹnu òkò lórí ẹ̀ àtàwọn alákọ̀ọ́kọ́ àwọn ẹlẹ́sìn kọ́lọ̀kù tẹnì kọ̀ọ̀kan ọlẹ́sùn kọ́lọ̀kù sálẹ̀kùn dáadáa àwọn tó fi kú náà àwọn àfáà náà kọ́lọ̀ àwọn tó náà nǹkan ọ̀pọ̀lọ́ kó jẹ́ kí kóre náà lé kó lè kó pa lórí súnà yìí. Hmm? ṣẹ́rí nǹkan báyìí bá ṣẹlẹ̀ náà ni èèyàn máa ń mọ ẹ̀sìn ẹ̀gbọ́n àwọn aláàhì gẹ́gẹ́ sì padà rí ọba ń ṣe wa ń ṣe rẹ̀ pẹ̀lú kódà irú tí ń ṣẹlẹ̀ nísìnyí ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ ẹnu fi wà àwọn sàlàyé tó fàtà ń yẹpa ẹnu nírú yìí ibùn nírú ìsù ọ̀pọ̀ ní pé fi rán kí ló fà tó fi fi á ṣẹ́kùn ní gbọ́ra yé ni ẹ̀kọ́ láì ndị ló fà tó fi rí báyìí àwọn afá kọ̀kọ́ lórí ìṣù àdúpẹ́ fọlọ́ alhamdulillah lẹ́sẹ̀ hadana lè hádà kí ni bí mùsùlùmí bò ní ṣe patisipéètì di ìjọba àlẹ́ bí wọ́n ti ń rọ́ọ̀nù rẹ̀ kí lè tí mùsùlùmí ṣe. àkọ́kọ́ láì ní fọ̀rọ̀ gbogbo wa gbà wípé tá a bá níjọba ẹ̀sìn níjọba tó ń tẹ̀lé ìlànà ọlọ́run ọba alkitabu wa ẹ̀gbọ́n wọn fi gbé e kalẹ̀ ẹ́ mi ò rò wípé a ṣẹ̀ṣẹ̀ máa sọ ń pa pé kí ni ìdájọ́ kí mùsùlùmí ó pàṣípéèkì dú lẹ́bùn kan náà lọ́rùn tọ́lọ́ ipe ṣe mùsàhábù ni ó pàṣípéèkì àbí wájibì. ẹ́ àbí mọ̀kúrú kò sí kankan tó lé lẹ́bù haramu ń bẹ́ ẹ́ àbí tó fẹ̀ lé lẹ́bù àbí mi yé tí tọ́ báyìí pé òfin kọ́ńtà ilé àkìtàbù ọ̀sùn náà bá ní àwọn ń lò ń wá ìta ìmọ̀ ẹ̀gbọ́ lásán ni pé à ah, adájọ́ ah, jẹ́ yóò mi nǹkan mi ẹ̀rú ń bà mí kìí ṣe sí káà pé torí pé kíríkù ni àbí kúfùrù ni àbí máfíà ni ara wọn níhà èyí tí ara ń ṣe yìí ó tẹ̀mí lọ́rùn torí ṣe rí ẹni tí bá ń dẹ́sìn rẹ̀ ṣe ni rẹ̀ ẹtí bá dẹ́sìn rẹ̀ yìí òní ṣéèkì rẹ̀ kéré yìí ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn ìbálò ó mọ̀ náà ni ṣéèkì rẹ̀ mọ́ ńlágbára jù àwọn táwọn àpò kọ́dà ń bi tí ìdájọ́ ẹ̀sìn bá wà àkùtàbọ̀ tó náà gbogbo ha tó dákọ̀ ẹjẹ́ mọ́ ìyẹn lọ́sílà mi bí n bá dáràn wọ́n lè dáràn sí mi lọ́rùn a good example ìrànlọ́gbọ́n nìkan kan bẹ́ẹ̀ ń bíbà tí ó ní jiyàn tí ó ní jìjẹ́ nínú ìdáǹpa wípé ó máa fún kàtọ́ bọ̀rọ̀ jẹ́ àwọn àmì ìjọba tó fi ìjọba tó wà lórí àgbẹ̀sáàbù ọ̀sùn náà ní òfẹ́ nìkan bẹ̀ tí ń sọ̀yà ń sọ mi àbí. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ń jẹ́ tó mọ̀rọ̀ ó kú wọ́n wá ní èkì ha ẹ́ wùlí àdáìsà wọ́n fi ọ́sọ lórí òṣìṣẹ́ déédéé wọ́n kì í ó ní وددت أنه أنها òun fẹ́ kó ṣe pé kò ní sí lórí òun ẹ́ la aláyà ẹ́ wọ̀láyì bóòun ṣe ṣe yìí tóun ṣe dáadáa fún yìí yìí tó kùn tẹ̀ mọ́ ti ṣẹ̀ ọkùnrin òun ló wù fáwọn ọ̀sán mẹ́tọ́lọ́ náà tó fẹ́ mú òun fún nítorí rẹ̀ ní nígbà tí ó mọ̀rù fẹ́ dẹligéètì àwọn èèyàn tí wọ́n jẹ́ fàlú lẹ́yìn òun ó lóun dẹligéètì ẹ̀ fáwọn mẹ́fà tó ṣe pé wọ́n sẹ́kù sáàrùn sáàfì ìyọnu sí tàbí ogun aláàlá bàbá àmọ́sọ aláṣà tó ń bá sáàdùn ìjánà àbí mẹ́wàá káàná yìí kọ́ màlìjánà ni wọ́n tọ̀ nítorí ti dìkú mẹ́fà lásìkò ó máa àwọn náà ni ó máa lórí fàásì ẹ́n àwọn náà ni ó máa lórí fàásì tí wọ́n tó dìkú mẹ́fà ni pé àbúkàkì ti kú ọ̀rẹ́ bí kò mọ̀ lórí fàlífà àbí wọ́n ti lọ ó máa lórí náà lòun náà fẹ́ kú lásìkò Abubakar lásìkò Umaru Abu Ubaida kú wọn jàrá ọkùnrin okùn méje tí ló dé tẹ ẹrù tó mọ òfin dàpọ̀ mẹ́fà méje ló yẹ kẹjẹ ó dàpọ̀ mẹ́fà ẹ lọ Umaru àti Umaru náà kú mẹ Umaru ti yọ kú mẹ Abu Ubaida yọ kú mẹ Abubakar méje ló yẹ kú àní àti sábà yọ kú sábà yọ kú ló kù méje umar ayọ ayọ abubakar àti ayọ abu obeida méje ló yẹ kó ti lóyún tó máa rúdà kọ mẹ́fà nítorí dákọ mẹ́fà ti tẹ̀sẹ̀ láwọn méje tó kú ẹnìkan bẹ́ẹ̀ nù wọn tó ṣe wípé sàáyé tó bọ̀nà sẹ́yìn bànú àdìyí lòun náà fámìlì tó máa ti wá náà ní sàáyé tó sẹ́yìn náà ti wá bíi cousin ni wọ́n wọ́n ẹ̀gbá àbúrò ni wọ́n ó máa wá ní ẹ má fòun ti èmi ti jẹ ti fámìlì wa bọ́lá bá ń bi ní yọ̀ǹkọ́ mọ́tì àwọn méjì ó jẹ nìkan ó tó òun ló fi di mẹ́fà tí òfin jẹ́wé èdè sàáyé kúrò zẹ́ẹ̀dì ló lọ ó tó wá rí i pé wọ́n tó bẹ̀rẹ̀ kàn sínú àwọn àbúrò àbúrò pé ẹ má fi ṣe o àbúrò àbúrò ọmọ ọ̀gẹ̀lẹ̀ wọn sáà náà ó lé sí ìrìn rádá òun náà ti gbé ní sábìkọ ní gbọ́n mọ́tò sábìkọ o ó lè bá yín jòkó àkókò gbọdọ̀ kan kó kàbá yín jòkó kó náà fẹ́nu sí èyí ti jẹ gbogbo tìjí lè bànú àdí sọ irú ilé yẹn nìkan la lè rí ibi tá a bá ti lo ìdájọ́ tó wà lórí ìkàbù ọ̀tún náà kódà jù tí ó fẹ́ kú láwọn àwùjọ tó dáa bẹ́ẹ̀ bá dé kàwúdí ọlọ́run bá kó sàlékún orí wọn ibi tán bá ṣẹ́kù sí ọlọ́run bá kó tún wọn ṣe kó tún gbogbo wa náà ṣe nísìn àwọn ṣé àbíbo lè fà wá ń kà ní ìjìrà rẹ̀ àwa ń wò ní bọ́ọ̀lù distance learning àwọn ń ṣe àwọn ẹ̀wọ̀n ayá àwọn tí wọ́n bá ṣe sọ́mọ́ àkùnlẹ́kùn ṣọ̀ríà nínú wọn ni wọ́n ti mọ́ ń jù àwọn tí wọ́n jẹ́ kù lọ ṣe rí tó bá ti fún ọ ní fọ́ọ̀mù báyìí fún yànkọ́ jí wọ́n máa lè bá ń sọ ẹgbẹ́ yọmí ẹgbẹ́ yọmí ìníkà ẹ̀hẹ́ sọ pé ilé òòrùn nílẹ̀ àmẹ́nìkà wọ́n dákọ̀ àwọn ọ̀fà ìníkà pé ìkọ́ nínú àwọn tó ṣe fẹ̀rí àánú ọgbà lọ́gbọ́já gbárí ìwọ̀n yóò ní yóò wà lọ́gbọ́ wọ́n ti fún owó lọ́lọ́ ẹ ìgbádùn nínú ìyomi ìyomi ẹjẹ́ kí n jẹ́ lẹ́ṣọ́ra ẹjẹ́ kí n jẹ́ títà ẹjẹ́ kí n wà ní civil service gómìnà sọmọ sáyẹn ní ìgbàgbọ́ oṣù máa lọ èyí tẹ́ẹ̀tẹ́ fún mi yìí tó ìnvọ́ọ̀fù pé kí n dájọ́ láàrin ènìyàn méjì kí n ṣe délé láàrin ẹjọ́ míì kìí ṣe tí wọ́n yọra wọn tó kéde èsì báàkì tábù wà tó náà ni wọ́n fi dájọ́ àmọ́ torí pé wọ́n wo mọ̀tò yíyá ẹ̀sán títí ẹ̀ kó ṣe tóbi tó ìyẹn wà lásán àwọn sálábù ìmọ̀wé àgbọ̀ wa. sọ ṣùgbọ́n lásìkò tiwa nísìnyí ìtọ́kù ní rídì táwọn ọdún ṣe náà ní pé káàkiri pé inú yóò bá ṣùgbọ́n wà tó náà mú èmi ò ní lọ lè darí máa ẹ̀sẹ̀ kí mi máa kagbárí kó fi ń ẹja máa bọ́ ọlọ́run tàbí fún aláìjọ náà àríwẹ̀kọ́ ni dáwà fi ń ṣe èyí ìṣẹ́ níta náà ṣe táǹṣe ṣe òun náà dà ṣùgbọ́n àwọn àkàrà ni wọ́n gbọ́dọ̀ wá ń bẹ̀ ṣẹgbọ́n a ṣe ṣàlàyé kí ló fàdí òfin ìṣirí tí wọ́n kọ́ sọ fún wa òun wípé nínú ẹ̀sùn àfọ̀lùkọ́ọ̀nù kéèyàn ní power kéèyàn ní authority kó sì wípé ẹni ẹ̀ǹkọ́ọ̀tì nǹkan báyìí ní káṣílẹ̀ báyìí ní káṣílẹ̀ ilé ògbòdò yìí ààrẹ ẹ̀sìn ló wà òun jẹ́ ó kó bínẹ́ẹ̀sì ó fẹ́ ó fẹ́ ló kó bí dúró gbogbo lẹ́yìn ṣe ẹ́ olótóbi yìí tí mo bá gbé wá bá ṣe jòkó yìí wípé nínú ìmáàmù tí ń kírun fún wa àti ta ló lọ́lá jù ta ní ògbà ládájú muhammed àbí àbí ṣé nínú ìmáàmù àti ta ni ó gbà ládájú tọ̀ muhammed ni sọ̀tún tẹ́ ìsọ ní ti ní irú ìgbà tí ànábì ń bẹ láyé sallallahu alaihi wasallam lóòrùn àbíbò ni tó ní ìsìn báyìí ẹ̀sìn ìfẹ́jì láàrin ju àbúbákù ìlàbí àbí bìláàlù ju Umaru lọ bìláàlù ju Usmanu lọ ó ju lọ ara àwọn nǹkan tá a fẹ́ kọ̀rẹ́tì lọ. kàńtà fẹ́ kọ̀rẹ́tì lọ torí pé eré hadith yóò sọ ládàá mọ́ázé màbí so ẹ̀sùn pé àátọ̀ sáàdì ìgbìmọ̀ tó sọ pàtì máa mọ̀ náà àbí kí ló rí tẹ́yìn ò pé wò pé in tó wà ní ẹ̀sìn ní wípé mọ̀ndá àìlà húdà àbí ẹni tó bá pèsè sí nǹkan sí kọ́nà wọn kan yóò gba ládà àwọn yóò tún gba ládà gbogbo àwọn èèyàn tó bá tún ṣe láìsí pé ládà tí wọ́n dì í kú ẹ́ láàmú gbọ́ ọ̀hún agbọ́ tọ̀ láàrún ṣe kí torí ní pé mọ̀ á bínú tẹ̀rí ó ń pèsè pípẹ́ wá kírun torí pé gbogbo ẹ̀yí tẹ́ kírun ló ládá lórí yín ní lẹ́kùn tẹ́ fi àbí sọ̀dẹ́ ń pè yín àbí nínú àbáànù àti sọ̀láàtì òwò ló dura wọn lọ àbí sọ̀lá kọ̀ mọ́ádìrú wá pè yín tẹ́ wá kírun òun lọ́lá gbogbo ẹ̀yìn tẹ́ wá kírun lọ tẹ́ tó wá ní ìdìrún ìrún tẹ́ wá kéré sínú àzínù. torí bá mọ̀ ẹni ọmọ ọmọ kàtọ́bù ní wàláhì láúlàlhìlífà ìfọ́nà àì láúlàlhìláfà láàzínkì tí kìí bá ti pípé nìyẹn kọ̀lífà tó pípé nìyẹn kàn tó gbogbo nǹkan ládàdì láti bá máa pè Hmm? tó bá fi ṣe dáadáa kan tẹ́ pẹ̀lú ńlẹ̀ hmm? yóò gbà ládàá gbogbo ẹ̀yìn náà tẹ́ pẹ̀lú òun náà fi pẹ̀lú ìmáàmù ẹgbọ́n mi torí pé òun gbé ẹrù gbogbo yìí tó bá ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni ọ̀rọ̀ bá tẹ̀yọ̀ ànábì kú bàbá ti ń ka àwọn àlàáfíà tó ń wáṣọ́ àbìjá náà ìdìláàlù ló yẹ kó jálá Hmm? so kìí ṣe bẹ́ẹ̀ ẹ máa tẹ́ ojú tẹ̀sán wò fojú wo maslahatun khassa ẹ̀ fojú wo maslahatun àmà bẹ́nẹ́fíìtì kan tí èèyàn dání ẹgbẹ́ wọn nìkan náà ló ń jẹ́ àti bẹ́nẹ́fíìtì tó ṣe tó bá èèyàn tó pọ̀ ó tó tó bá ti ṣe ẹ́ gbogbo yín lẹ́kùn fi pàǹpẹ́ báwọn kọ́ lẹ́sìn tọ̀ kẹ́ẹ̀sì máa pẹ̀lú òkú ọ̀la àwọn èrè àwọn ilé yẹn àmọ́ kẹ́ẹ̀sì lè máa bóò ni oṣù tó tó rí rẹ̀ nínú Islam agbára táà ń ṣe kí nǹkan ṣe pé agbára láwùjọ tó yá báyìí báyìí ìdíyà rẹ̀ ní ọya ẹ̀ṣẹ́gun tọ́ lágbájá ọya ẹ̀yìn òun ládájọ́ lágbájá òun ẹ̀rìsọ ọlọ́pàá hmm? lágbájá òun jẹ ẹjẹ́ kó òun jẹ sọ́jà tẹ̀sí ń ṣe òun bí n pé ara responsibility tó jẹ́ ìmáàmù náà ni kó ṣe ó gba àwọn nǹkan tí ń yàn yín sí òun ni yóò take responsibility kó tẹ̀lé ti the tó wà fún tẹ wá rí tẹ̀yìn bá ti wá ń ṣe é òbí tẹ̀ wà wọn ẹgbọ́n òbí tẹ̀ wà wọn tẹ bá ti ń ṣe é dáadáa gbogbo yín pátápátá ní òkú ládàá lára yín hmm? gbogbo yín pátápátá ní òkú ládàá lára yín. òun ni náà lọ́bi sọ fún wa pé ká má tako aláṣẹ ẹgbọ́n láti ìbùkẹ́ẹ̀tì kìíní dáadáa. Alìmísìwá gbọ́n máa fọ̀rọ̀ mọ́, àdìsí at the twenty thousand seven hundred and seventeen ní musamman ka brazil alinikor bin makarama nínú àwọn sábẹ́ àndẹ́lẹ̀ òun gbà lásìkò muawiya yẹn kọlífà alákọ̀ọ́ yìí àwọn èèyàn máa wá ń fa àbùkù kan muawiya lórí àwọn ìlú kan ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ibi kan fìkì bóyá kò kẹ́ẹ̀tì ráìtì mísíwárù náà wà bẹ́ẹ̀ náà tó máa ń sọ ọwọ́ ah, àdìjọ́ kan mọ̀háwí àǹkọ́ gbogbo tí nísàlù sọ òṣèlú ìgbóhùn bá ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ pé ní kúwàrù wá ní láti lọ sí mọ̀háwí àmì sáàmù òun ti dàgbé òun fi sọ̀rọ̀ ẹ̀ bó ṣe wọlé sọ́dọ̀ mọ̀háwíyà mọ̀háwíyà sọ

ayé gbogbo bá wá ń sùn lọ́sọ̀ọ́ dágbọ́ bẹ́ẹ̀ láti مثل الرعيون فلم أدى شيئا أعيبه به إلا أخبرته به ní òfin kan kan lẹ́nu gbogbo tí mo mọ́ bá àbùkù kan mo sọ pé wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa sí ìsọpá kó dá mọ́ mọ́tọ́ mo gbà àmọ́ ìtẹ́lẹ̀ fẹ́ bí òun pé ìwọ tí ìwọ ò jẹ́ kọ̀lífà tó dájú lásán tó ń kírun tó ń gbáwẹ̀ tó ti dá nǹkan ṣe kó o gbé rẹpọnsíṣò ìtẹ́lẹ̀ gbé fàálàkà dùnúbù tàkọ́ọ̀kù àǹtòǹyíká ẹ̀ ìlànà yẹ̀sùn lọ́ọ̀bùnà tí wọ́n náà lẹ́sẹ̀ tí wọ́n náà lẹ́sẹ̀ tẹ́rù ń bọ̀ pé ìwọ́n ló pààrọ̀ tọ́lọ̀ bá sàkóso láì wà tọ́lọ́ tí wọ́n náà lẹ́sà bò ní òun ni náà òun lẹ́sẹ̀ Muawiya wa sọ fún mi òun lẹ́sẹ̀ ok fama yẹ alùka ahakọ bi àǹtẹ́rìjù lùmọ́kù bi àǹtẹ́rìjù àlùmọ́kù tàbí ní kí ló fún ọ ní impression pé ìwọ tó bá torí jù lọ́dọ̀ ọlọ́run jèmi lọ ṣé ọlọ́run táà ń sì tẹ̀sọ́ ọlọ́run kan ni so ọlọ́run ọba lè fẹ̀ẹ́sẹ̀ tiẹ̀ jẹ́ àmọ́ lè fi ẹ̀sẹ̀ tèmi jèmi so tí ìfọwọ́ ẹ̀fọ́ àwọn ìṣẹ́ mọ́rọ̀ náà mọ̀ àti máa ń fi ọwọ́ láti wà mọ́sálásí tí ń ké kúránì wọ́n máa ń fi gbogbo ẹnìkan tó bá ti rí tó bá ti rí báyìí kò ké kúránì àwọn ń ké kọ́dà wò sọ́fẹ́ nìkan kan sàǹkà náà ṣe máa ń rò lánàá àwọn gbogbo àwọn aláṣẹ wa yóò jẹjẹrẹ kì í kírun bẹ́ẹ̀ kì í kí ní nǹkan bẹ́ẹ̀ kí ní agbára kò kò mọ ilẹ̀ làmọ́dà ìgbà kò mọ kí ní nǹkan ẹ̀mọ́ yọ̀dà tí wọ́n náà lẹ́sẹ̀ ń tọ̀ kí ló dé tí wọ́n fi sí ìfẹ́ òwò gbà kó lóṣù lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ òfin nígbà muawiya wá fẹ́ sàlàyé tó fi bẹ́tà sí ní sọ́rọ̀ lọ despite the problem ṣe ó ní fọwọ́ lọ́ọ̀hì mọ́kọ́ lọ́wọ́ bá búra làmọ́ àdì mínà ìṣìlá ìbẹ́ ilẹ̀ náà irú sẹ́lẹ̀ ní gbé lọ́wọ́ pé mo jẹ́ kàlífà ní sí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn tí wà lába di bá ti ṣẹ̀ṣẹ̀ tó ta òfin ọlọ́wọ́ ọba ìdájọ́ ìní mò ń ṣeré والجهاد في سبيل الله طبعا هذا مسؤولنا وطلعه إننا دي قدليك والأمور العظام والأمور العظام àwọn alámọ̀dé ńláńláńláńláńlá pé nítorí bí wọ́n ṣe ń sùn nínú yàrá rẹ̀ o nígbà wọ́n fi ń sùn sòsì wá sí ọgbẹ́ nínú yàrá rẹ̀ o èyí mo púùtì mẹ́jọ sí ilé ìsòsì sí ọgbẹ́ ọ̀kan kò ní. tàbá àmọ́ ń kéde ọ̀sán gáńtẹ́ẹ̀dì lẹ́gbàá tó wà ní mọ́sálásì táàfì mọ́ búra wa jẹ àwọn nǹkan ni wọ́n ṣe ẹgbọ́ àwọn nǹkan ni wọ́n ṣe torí ẹlẹ́bi gbéńgà tí ẹ̀ńsà ti tẹ̀lẹ̀ táwọn ọlọ́pàá láwọn ò ṣiṣẹ́ mọ́ kí làwọn ọmọ ta ṣe wọ́n bọ́ síta wọ́n ń gbowó lọ́wọ́ àwọn èèyàn kí làwọn ṣe tẹ́lẹ̀ tó bá gbowó ti ta tán tó bá fi jẹ́ fọ́nmẹ́ òun ní bí sọ fẹ́ nìkan nígbàtí sọ pé ó lẹ́nìkan bẹ̀ ń sọ̀rọ̀ olóṣèlú kan wọ́n ní àwọn olóṣèlú wàhálà rẹ̀ ń tèèsí láìjẹ̀ ìdákọ̀ ó ní pé àwọn ọmọ sáà nígbà wọn ń rẹ̀ bára ní mọ́ fún olówó àwọn ọ̀tá nínú ìsìnkà mú ní èmi ò gbé kó tẹ́lẹ̀ mo gbélé àwùjọ mo sì gbé da ìdí ìdùn ó ní kí ló dé bóyá ṣé báwọn ọmọ àta tó olú ẹ̀ fáwọn àti tán bá ká oúnjẹ rẹ̀ fún àwọn mọ́tò ìwọ gẹ́gẹ́ ní ìwàwọ́ jáde ṣẹgbọ́n orí mọ́tò aburú rẹ̀ tó dínkù ní pé kọ́tí fún pé káàmà jẹ lẹ́rù àwọn ìyálẹ̀ bí ò bá fún wọn níjọ́ ló dà mọ̀ torí àwọn nǹkan dá ńláńlá láti ń ṣe nínú ẹ̀sìn mo ṣe jihad mo ṣe nǹkan mọ́tò lọ́wọ́ lóòdì mo pàṣẹ ìfúlàdínà náà ẹ̀ àtàwọn nǹkan ńláńlá ìgbọ́kùnrin ìgbọ́kùnrin tí mo bá bí ara rí ìzọ àti ìdòkó ní ìgbé kílẹ̀ yìí lè kà nínú gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní sẹ́kó jẹ́ amúrùn àbí amúrùn àádọ́n àádọ́n tẹ̀ kéèyàn tó ṣe lọ kílẹ̀ lè kà kílẹ̀ lè kà gbogbo abá ìgbé kílẹ̀ àádọ́n tẹ̀ ká àti ṣe lọ tí wọ́n bá ah, òun ni mo ní kílẹ̀ lè kà náà tàwíhìdì àbí tàwíhìdì kálá tẹ̀ náà bá rí tàwíhìdì kọ́ ọ̀yà lẹ́rù tàwí ọ̀yà tẹ́ ìwọ́ wájú lọ ní jihadi kéèṣe jihadi ní ìsìn ẹjọ́ tó tọ́gbé bẹ́ẹ̀ni ká bá kú lójú ogun tó jẹ́ta yìí iṣẹ́ rárá jẹ́ tó ń kọ́ dílé ti jihadi yóò mú baladára rẹ̀ láìsí yes kò sí tẹ́sẹ̀ lẹ́tọ́ tó bá dúró dédé pé àtàwọn nǹkan ńláńlá tí mò ṣe التي تخفيها طيب والأمور الإطام التي تخفيها أكثر مما تلي àtàwọn nǹkan kan míì náà tó ti pé nǹkan tó tóbi ó lè gbọ́bá nǹkan tó tóbi tó ní mò ń ṣe ní dáadáa ìdá àbáwọn nǹkan tí mò ń ṣe ní dáadáa láwọn nǹkan yìí jùlọ tí mò ń ṣe ó pọ̀ ju tí wọ́n ń ṣe lọ nítorí mísọ́ tí tá a bá fẹ́ sọ bábùl hasanati bọ́lọ̀ bá tẹ̀sẹ̀ wọ̀n ẹ́n o lè tó mi lóòkọ́ ni ẹwà bá kí ní sọ́rọ̀ jẹ́ sàdé sàdé nà mọ̀háwíyá kàrùbá ní sọ́rọ̀ ọlọ́rọ̀ yàn náfílà gan àbí náfílà tẹ̀ sí yàn kò ṣe dédé jihadi ó ní tó ìtumẹ̀ tí sábà fẹ́ kan bábùlà àsànà kì í fọ̀rọ̀ ẹnu bọ́lọ̀ bá gbaṣẹ́ wa ẹ́n o lè nílẹ̀kùn lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ fún ilé ìzáǹkù kan nìsìn ẹwò báwa ṣe wà ní ìsájú kó mọ́síláṣí nìsìn ẹwò gbà tí alimọ́lùkù fàájì rahimahullah àtàwọn ọmọrá náà tó wà lẹ́yìn mọ́lùkù fàájì nígbà tó tẹ kùránì láti ìlú dámọ̀dínà ẹwà dúró nọ́mbà mọ́sáì rẹ́tẹ̀ lágbàáyé káni wọ́n ṣe bí káni wọ́n ṣẹ́gbàmbù káni wọ́n ṣe ìzáàbù bí i káwọ́ one billion ṣẹ́gbàmbù gbogbo ẹ̀yìn tẹ́ bá ta aláàfin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sáàdì ó balada yes now ẹ wòwò náà káfùn yìí tẹ́lẹ̀ pé wá fún ìlà ẹ bá mẹ́wàá nígbàtà náà lọ ájì wọn fáà náà ẹwà ẹwọ báyìí ní sáàdì fáàdì fún mẹ́ta wọn kàbdọ́là wọn tó sọ́ọ́dì pé wọn kàbdọ́là ní tó ń pẹ́ ní ìṣẹ́ wọn náà tó kàbdọ́là ń sọ̀tọ̀ káwá fún wá bílíọ̀ ẹgbọ́n for every harf tẹ ẹ bá kàn dé náà kúlù hali gilari harf bí a yà ìdúkúrà ṣe sọ bí a ti ṣe sọ bí I kàn dé lọ́sàn tẹ ìhò fẹ́ gba aládá fẹ́ ké kúrò àwọn ìlú wa gbà ń dé hàn sí tó fọ́lẹ̀ ṣe fẹ́ bá tó bá dé tàwọn yìí bọ́wọ́ ṣe fẹ́ wọ̀n tó fi jù lọ. òun làá fi ń sọ ń bà yẹn náà títí gbogbo àwọn èèyàn sáńtì fáànù fáwọn aláṣẹ tí wọ́n kù síbì kan tán ṣe tánù fún wọn tán kàn wọ́n ẹ́n tán fàbùkù tó gbọ́n mọ́lọ̀ lówà bí tán sì ṣàṣìṣe nǹkan tẹ ẹ̀wò tó gbogbo ní lọ́wọ́ bí ẹ̀wò ní ìṣòro tó lọ́pàá sí bí kò dá kí lọ́pàá sí òun kò dá kí gbogbo ní lọ́wọ́ pé fẹ́ lóbi tán ń tẹ̀ yìí lásán nù à ń sọ fún pé tó bá ìpínlẹ̀ sọ pẹ̀lú kọ́ńdà yín tẹ̀ ń lò tẹ́ ká ṣe mò wá zánà fáwọn àbá yín pé àwọn àbáwà tẹ́lẹ̀ tẹ́lú ẹ̀ẹ́dẹ́mọ̀dákọ̀ dáadáa wọn á ní sọ ìwọ náà ò ṣe wo dáadáa títí fáàdì náà ṣe ìwọ náà wo dáadáa rẹ ibi tó ti gbà ìjà nìkan lè wọ́n náà wò ó pé pé lóòótọ́ òun náà bá ti líìbù nù wá gánà tó ń sọ ìwọ ló fún kí fáàdì òkú wá pọ̀ kí àlẹ́ gbẹ̀gbẹ̀ obìnrin lọ́wọ́ ó mọ̀ pé wọ́n bá padà jẹun kò lè ní less than seventy tí ẹ bá lè ṣe kúkú tó ṣe ṣe lókè ah, kí la bẹ́ẹ̀ pèsè sọ́ndé so bó e, example yọ̀ kan nù Hmm, example yóò kan nísìnyí lẹ́gbàmù kalẹ̀ òkúrọ̀ lọ́rùn bí mi ṣe nìjẹ́ aláfẹ́ yìí ṣe nǹkan lówó kí n wá rán èèyàn one thousand ní hajj ìmọ̀ tó ṣe agbára ló kàbí tó wọ̀ lọ́ ajẹ́ yọ̀ kan àbí ó sọ fún pé pẹ̀lú ọ̀yàn náfìlà náfìlà tọ́lọ̀ máa fi lè gbà á agbára rẹ̀ ò lè ká mi tọ́lọ̀ máa fi so ẹ má fojú kò sí péyàn fi lè wà ìjẹ́nà kíákíá èyí tó fi nípò tó da kíákíá ju wípé lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ní káwọn yìí nìkan kó wá jẹ́ aláṣẹ kó wá ṣe dáadáa ẹni tó tó kò sí torí lórí gbogbo yín bí ń balada ẹ́ tẹ́lifù àwọn àti sẹ́yìn máa ń ka àwọn àfi kúndì àdínkù sọ́dá kan àwọn ọ̀sán sọ́dá kan àbí bí ó bá làtà tó máa báyàwó rẹ̀ lùkọ̀ tó ìgbó fún olówó tó fi ṣèyàwó òun náà tó pa ń bẹ́

ẹ̀gbọ́n gbogbo wọn jọ tó ti ń lẹ́wọ̀n wọn báyìí wọn ń gbalaja ẹ wọ́n tún mo ti lẹ́ni lẹ́wọ̀n wọn ó bẹ̀rẹ̀ iná gbogbo iná alhamdulilá ẹ kọ̀ọ̀kan tó máa ń ṣe ẹ sẹ́rù pé àwọn òògùn táwọn náà ń ṣe ni ẹ tó mọ̀áwíyà wa ń kà á pé àwọn dáadáa tí mo ṣe yìí kò sí òṣèlú kọ̀ọ̀kan tó ń ṣe yìí mọ̀áwíyà wa sọ fún ló kú fẹ́ ká lóòtì nù ó ní wà ní làálàá díìnì yàgbàlú lọ́hùn fèèyàn hasanà

wàláhì máa bá ní ṣẹlẹ̀ ilé yẹn sọ́wọ́ ó ti tọ́ fún ọ̀tọ́ pípọ̀ pé lẹ́gùn yẹn náà bá ní ṣe wọ́n wúlò sí nǹkan kan ní ìdìyẹn lọ sọ pé lẹ́gùn yẹn náà bá ní ẹ́ máa kún tu lè wọ́n yà ọ̀gẹ́ iná lọ́hì wà ọ̀gẹ́ rí hì ilà fàtó lọ́hà àlàmà tó wà. ìdí mo tún mọ̀ náà ni pé ìjọ tó máa fi fún mi ní ṣọ́ọ̀ṣì ọlọ́ọ̀ so kí ló wà sọ pé mo ṣe kí ló sọ pé mo ṣe nígbà tó sọ fún mísíwájú wa ní àfàfà káltù ìnà kọ́là lè máa kọ́ọ̀lù mo wá ronú sí i nígbà tó sọ tó sọ náà mo kọ́ fọwọ́jẹ́ tuhu kọ̀dà ọ̀sọ́ màní mo gbà ah, ó ti wíìnì mi òun láti jọ tí muhawiya ṣàlàyé báyìí fún lẹ́sọ̀rọ̀ bùn makarama kàkánà ìdá zakara ọba ẹ̀ka tó bá ti dákọ̀ muhawiya báyìí ẹ̀ bá dà záríkà dà á làwú rẹ̀ fẹ́yì yóò sàdọ̀ àmúbá kọ́lọ̀ kó sàlékún rere ẹ̀ ó sọ tó ṣe máa ń ṣe á eré ìlú wa lọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìjà alátẹ̀jẹ̀rí sọyí tí kì í bá ṣe torí wípé ẹ mà mo ti ká apex lónìí kó bá ṣe dáadáa ń bẹ̀ tí ó wù bó bá ikú síwájú ìdìbò ó tún máa gba ẹ̀jẹ̀ lórí àwọn ilé yẹn tó bá ti ní ó dúró kankan fún òun ní ìbẹ̀rù táwọn èèyàn ń bẹ̀rù àmọ́ sábà fèlè o ní choice ṣẹgbọ́n pẹ̀lú ibi sábà ti ń ṣòfin ẹ̀sìn èmi sọ fún má ti ẹ̀sìn sófin alkitabu wa sunna sábà ní tèmi mú kan nínú kí n já láta ìpín mẹ́jẹ èyí kí n já láta ní wọn tẹmọtí bí mo àá ń sọ fọlọ́run bá pé ọlọ́run mo fẹ́ ba àwọn ládà àwọn àfààní ọ̀tún yìí wọ́n á ràn mí lọ́wọ́ bí àwọn èèyàn yòókù tí ìbá ìṣẹ́ kó ìsàkóríjì fún mi máa ti gbìyànjú máa ti gbé ọlọ́run àtòkè tí ọlọ́run ló fẹ́ dà mí lónìí kò ní dà mí lónìí àwọn àtò dáadáa mo fẹ́ ṣe òun lè ní òògùn hmm? sọ̀yẹ́ màá wá béèrè pé ah, nígbà tẹ́lẹ̀ òní màá mú ah, ṣẹ́lẹ̀ tí ń sọ pé ká má béèrè pé abẹ́ ń sálàtẹ̀ hmm? ṣẹ́lẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ ká má béèrè abẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀fẹ́ sọ bẹ́ẹ̀ àbí tàbí hmm? àwọn tó béèrè náà láìpàá náà ẹgbọ́ ẹ̀mọ́jẹ̀kẹ́lì kankan sọ náà mm-hmm. àwọn tán bèèrè náà wà ẹ máa báláǹsì rẹ̀ Osman bin Abdul Aas Osman bin Abdul Aas ara àwọn sàájà lẹ́yìn ara ìtọ́ ìfìyàn àwọn ọjọ́ rẹ̀ wá gbà sílámù nígbàtà wá gbà sílámù òun wá mọ̀rún òun wá mọ̀ ó mọ ó mọ Quran dáadáa nínú wọn ó ṣe dáadáa ó ti wá rí pé tóun bá fẹ́ padà sílé òun náà lòun mọ̀ lọ̀lẹ́ gáìdì òun wọ́n tí òun fún òun kan ó sọ fáwọn ìṣẹ́sáwó ní ànábì ìdáálí ìmáàmà ọ̀hùnmí fi mí sì máa ń mú àwọn ọ̀dọ́ mi yànmí ẹgbẹ́ yànmí ní máa mú tó o bá fi wà ládùúgbò kan tó ṣe pé wọ́n kéwú dáadáa nǹkan yí o síra hmm? yí ọ dáadáa ẹ̀sìn yí ọ dáadáa àfíìdà yí yí ọ dáadáa ọwọ́ wà láàrin àwọn aláìmọ̀ọ́ká ìwọ nìkan náà ni ọwọ́ ní àdìsí àgbàwọn kù sámà ní wọ́n bẹ sọ lábẹ́sáré ìmárọ̀ ló bá lò aláì tó bá fi lò ń bẹ̀rù ní ẹlẹ́sẹ̀ ìlú ibi tí a ti máa ń sọ alẹ́ kìlọ̀ sálà ń sọ rí ìfún àdìlátọ́sáré ìmárọ̀ fún wa náà ó ní ìjáàlì ìmáàmà ọ̀rọ̀ ṣe ní ní ìmọ̀ọ́mà àwọn ọjọ́ mi alábìyí sọ̀rọ̀ pàtàkì àtúkà ìmáàmà oríṣẹ́ ní ìmáàmà àmọ́jẹ́ kan ní instruction sọ ní sọ wípé wà mọ̀ azim wọ́n náà ní mọ̀ azim nǹkan bá tá yẹ mọ̀ azim kan wá kírun pẹ̀lú àwọn ọjọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà tẹ́bi yọ àbá àfihàn ní sọ̀pẹ́ tó nẹ́tọ̀ pé kí ni ẹni tó bá kí ni tó lẹ́jù nínú wọn oníkó béèsì irun rẹ̀ lé lórí ẹni tó kó òun wíìkì tó dàgbà jù pé kó gbá kò lè dúró ju ìdílójú mẹ́wàá lọ sí ètò tó fi kú òun ni kí òun tẹ́jú mẹ́wàá má béèsì ẹ̀ lórí ẹni tó lágbára jù nínú ọba àwọn sábà mọ̀sáàlá sábà mọ̀sáàlá ẹ́ àti àdébìsọ̀ sáà sọ̀rọ̀ òun náà béèrè tẹ́bẹ́dẹ̀ wo hadith ní kámọ́ béèrè ìmọ̀ràn ànábì sọ̀rọ̀ ìsọ̀ ní kámọ́ béèrè ife ìtàkùnkẹ́ mọ́ béèrè ò ní wípé fàìlínẹ́ka òtítà àwọn mas'ala ìnà òtítà àwọn mas'ala bá fún ọ tó wọ́n lo fẹ́gbọ́ sí ilẹ̀ ìhà ò ní àti yẹ Hmm? ànábì ní reason ló fi káwọn béèrè wọn kò sọ pé ọmọ ìgbèrè mọ́tò lákan nù pé torí pé níbi tí àwọn èèyàn bá ti nárun sí àwọn ìgbèrè wàhálà rẹ jẹ àpọ̀ ń gbà àwọn ìgbèrè pé àmọ́ wà yẹn kò sí sára àwọn ìgbèrè mọ́tò àlà tó bá yẹ kó o bá béèrè táwọn èèyàn tẹ̀sán pa lọ́wọ́dé ni fún olókọ́ ní báyìí òun ń ta àlẹ́ ìhà àwọn èèyàn àti ìtẹ̀lú rẹ̀ because àwọn ni wọ́n ti fi ọ̀ àwọn rídìn tánà ìgbè sọ́nù àbúkáwà sọ pé ẹ̀yìn eh, tó ṣe kẹ́ẹ̀rí ti táàdì ìsìn náà sáti lè lò ó ní ibi tó bá ṣe pé lóòótọ́ àbàbá láṣẹ ń bẹ pé pé di bẹ́ẹ̀sì náà lòun mọ̀ wá ṣẹgbọ́n mi anybody tó bá wá sọ fún ọ pé à ah, no owó ìbàrẹ́ ó ti fún ọ láti ìsìnkàn ní wàá béèrè lọ́wọ́ rẹ̀ pé láàrin àwa alòfin náà táwa náà wà lónìí èmì ilé kò sẹ́lẹ̀ ìrìnàjò tí ń lo àdíjì látàtà ilẹ̀ mọ́rọ̀ wọn tó bá ní àwọn èèyàn lò ń sọ̀tútọ̀ ṣé ní àwọn mọ́sálásí tí gbogbo ní náà ti ń ṣe mọ́rọ̀mù wọ́n lè ń tajú àyíwò ṣe so apply àbó apply àbá so apply níbi tó ti ṣe mọ́rọ̀mù ẹgbọ́ ẹ̀ṣọ́ ẹnìkan kan nù wa tẹ́lẹ̀ bá mọ̀ ẹ́ nínú àwọn àtàlàfi yún tó ti pé di tẹ́tí ń fẹ́ràn tó á apply tẹ́tí tó apply wọ́n ń ṣe interview fún un tó torí rẹ̀ pé lọ́sẹ̀ sọ́lẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ nínú anybody tí mo bá rí ń sọ fún pé kò jọ wá bóòlù àti ń lo àbá táwọn àgbà wọn fẹ́ yàn mọ́mú lẹ́sí wọ́n ti fẹ́ ẹgbẹ́ nígbà lájínà àwọn tí wọ́n kọ́ sínú lájínà lájínà tó yàn máa mú ẹ sẹ́ẹ̀lì síbi tó látẹ́sà yìí máa rọ̀ náà ní ká má sẹ́ẹ̀lì síbi ẹ má ti àdìsí lò. tọ́mọ̀ so wọ́n dá yàtọ̀ sí níyẹn láti àwọn láti àwọn ìṣẹ̀sọ́lá ẹ̀rí àbáàfù ni. Ali eh ah, Abu Sufyan ibn Harith ibn Abdul Muttalib ni wọ́n lọ bá ní sọ̀tọ́lá pé anábì òun fáwọn èèyàn ní òmàlá òun fi wọ́n ṣe ámìlù sọ́dápọ̀ wọ́n sì ń rówó òun fún ọmọ wọn mú káwà èmi náà fẹ́ fẹ́yàwó kan wọlé fẹ́lẹ́ pé mo wọ́n fẹ́ fún yàrá punishment paper afẹ́ gba zaka ìwọlá yàtọ̀ gba zaka sódà wọn náà fi yẹtọ́ sí wàlá àmì yìí náà lè ha àwọn táwọn fún bẹ́ẹ̀ pé ẹ fẹ́ mi náà kẹ́mi náà rówó ó ti wà nù o ẹgbọ́n sẹ́yìn kẹ́mi tó sọ pé wọ́n lówó ní wá ìṣẹ́ tó máa ń wá nítorí owó náà nítorí àfọwọ́ ṣe ni ẹgbẹ́ wọn kí ní òkú mi òkú sí kàtàkà gbàgbé lára ń bẹ̀ ṣe wà láì torí owó ní fẹ́ ta ló fọwọ́ pé tó bá tó torí owó ní má fowó ṣe ni náà ẹ̀ta ló sọ fún ọpẹ́ tí ò lówó bẹ́tà ní tó lówó jolódírì bẹ́ẹ̀ ni ìgbọ́lẹ́dírì pé wọ́n ní orí pé pé ní ìsìn ọ̀kadà ní gbò ọwọ́ ọwọ́ ìjọ náà sáwájú èmi láíláí tọ́lá ẹ̀kọ́ ìṣẹ́ ọlọ́run bá ṣe déédéé lọ́dẹ̀ ní kọ́lọ̀ ń jọ káwà méjèèjì ẹ́ kọ́lọ̀ sì sọ mi dáadáa kí nǹkan sí kọ́lọ̀ mọ́jọ kó sí kúkú kọ́lọ̀ mọ́jọ kó sí kúkú kọ́lọ̀ mọ́jọ kó sí ìṣọ́tọ́lọ́ fi bínú sí ni kọ́lọ̀ bá fẹ́ kọ̀ sí àgbò ní ìgbéléjọ lọ ìjọba kò sí pẹ̀lú fẹ́ ṣe ọlọ́kàlẹ̀ wọ́ ṣe dé kókàn bu ọlá fún ọdẹ gùn lọ àmọ́ tẹ́lẹ̀ pé iṣẹ́ náà lọ́gbà bá fẹ́ wó kò lè ní ṣe ó lè gùn lọ so àwọn èèyàn wà dáadáa tí wọ́n ṣe but mo kàn fẹ́ máa sọ náà ní pé tẹ́ ẹ máa nóòtù àwọn nǹkan tí mo sọ yìí wípé anybody tó ń sọ látàkà lè má rọ̀ fún wa ṣé lóòótọ́ láwùjọ tiwa náà nídìí pẹ̀lú nǹkan tá a mọ̀ ẹ̀dì ẹnu pé ṣé tán bá ti fẹ́ yàn máa mú níbi kan ṣé yẹn sì mọ̀ pé yàn qualify ṣé yẹn sì mọ̀ pé tí èèyàn ò bá ṣe ń bẹ̀ ẹni tó tó èèyàn ń bí dàkan ni ó wà ń bẹ̀ kí ló ṣe. sọ̀rọ̀ ń jọ ìwọ náà rẹ ti mọ́síláhà àbí mọ́síláhà ṣe lò ní ilé rẹ̀ mọ́síláhà kí ló dé tó gàlábà jáníbù jáníbù pé látọ̀ṣẹ́ ìlú kìí se bẹ́ẹ̀ o kìí bẹ́ẹ̀ o kódà tabatukọ̀ lára sàhábà ọmọ ìlú ẹ́ ọ̀lífà ilẹ̀ kàánù ọ̀lífà ọ̀gbọ̀n ọmọ ìyá ọ̀lífà dáadáa ó bínú nítorí bẹ́ẹ̀ nìkan fẹ́ṣẹ̀ nǹkan yìí ó ní dáadáa bọ́lọ̀ sí ká láti ó wá ránṣẹ́ sí gbọ́dọ̀ mìíràn gbọ́dọ̀ mìíràn àtà bàbá ìlú ṣé ń bẹ ubẹ̀ ń bẹ àdúgbò bẹ̀ wọ́n á sọ fún pé tọ̀ wọ́n ló jẹ́ kọ́ di normal normal ṣe mo bá wọn sọ́lá fún ọdún oúnjẹ ọwọ́ sọ́tà pé àwọn òjẹ́ a. Ah. wọ́n bẹ̀rẹ̀ sí ilé ìnáwó lẹ́yìn fẹ́ jẹ́ báyìí arẹ́gbẹ̀ tó bẹ́ẹ̀ sì láwùjọ aláfẹ́yìn ọ̀hún ká irú èèyàn bá sáré pàdé òṣèkọ́ di pépà sáré ó ń dinú. sọ́rí bí nǹkan bá ti pọ̀ lèèyàn máa ń rí bí sá òun náà làánà fi rí bí sá. sẹ́wọ̀n nígbà wọn sọ fún èèyàn pé sórí ìjọ tí ní òtí ìgbàdájọ́ ọ̀rọ̀ àríwẹ̀mọ̀ ni o ó sì lófin o ẹ̀kẹ́ àpàdìdé ti lófin máa yìí rẹ̀ kó máa kọ́tọ̀ ọ̀rọ̀ mi pé wọ́n pé kíní àkàn máa kọ́tọ̀ ó kọ̀gbọ́n ni o tọ̀ ní ìsìnníjọ́ tí wọ́n bá dé police station wọ́n wá rọ́ọ̀bù ẹ̀ lé police pé ẹgbẹ́ mo fẹ́ kọ́ rìpọ́ọ̀tù kí ẹnìkan tó wá bábẹ̀ wá ní jọ́ọ̀nù ní ní ta kí ló dé ìwọ nìkan lọ nígbà yìí pé ẹ́ẹ́ àwọn mùsùlùmí ń gbọ́ pátó àwọn àfa àwọn pé káàmọ́ sọ ọlọ́pàá ogun ọ̀wá ṣe tí wọ́n náà bá dé kí n ṣèjọ tó bá bẹ́ẹ̀ nìkan kan ọ̀bọ̀ ń jọ̀ lóòótọ́ mọ̀ pé bá ń báwo èèyàn ni tẹ̀wọ́ pé bá ń báwo èèyàn àbí ń tẹ̀tẹ̀ kọ̀ọ̀gá tẹ̀lé lẹ́ẹ̀fí mọ yẹ̀ káàkó wá dé tẹ̀ tó ní sọ́jà ń kọ́ ojú ah, ah. lọ́yà ìjọ ìwọ̀n ọmọ lókò mi jìn ẹwọ́ kí ló ń tẹ̀lẹ̀ ríra ẹ̀ àmọ́ torí ní wọ́n ti láwọn kàtà ń ṣe fún ọ ẹjọ́ òun ló dé rí níta irú títà táwọn sọ́láàpù wá ń sá àwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣe é lè tẹ́gbọ́n tó yẹ̀ lẹ́yìn ọmọ fi ń rí kọ́dà á ta àwọn nǹkan tí gbogbo àmọ̀ pé haramu níjọ́ tó bá kàn ọ́ ó bèèrè ọlọ́run tó máa gbé ní ìsìn gbogbo àkọ́kàn níjọ́ ní wíkẹ̀ndì wíkẹ̀ndì ọkàn sáà gbọ́n sáà ń jáwó rẹ̀ ní tẹ̀yìn tẹ̀yìn níjọ́ friday ẹmọ̀ tó máa kán jáwó rẹ̀ lọ friday kí àwọn ọba débìtà láti ló ń jọ friday wọn ò fẹ́ ẹmọ̀ tó máa rẹ̀ pé a a a pé pé sátọ́dẹ̀ kò sí báńkì sunday kò sí báńkì a ba ko ta ku dai eh ko dai amma ke ko ko ya ruwa wa ta eh ko mo bo se na ti pe ablami yi wa bank eh ablami yi ko riga diti ko yi ku wa ni eh tó rẹ̀ jẹ́ ìgbọ̀rí ìrùjẹ́ ní ìlú wa ta ọ̀rẹ́ mi nì àjọ parí ti ṣe ìrẹ́ wọ́n ti ń jáwọ́ mi lọ ní ẹ̀rẹ́ tó wá ta ìbúráìmù ò sí ń bẹ̀ mọ́ dá bẹ́ẹ̀ kò sí kí ló dé kúlé aláhì ohun ẹ́ngì rẹ̀ ládájọ́ nìkan dágbà òun náà fẹ́ gbà ẹ̀ẹ́jẹ́ ìdí ń fàánù ọ̀n tó ń fàánù ẹgbọ́n ó ní òjé ká mọ ìyà àwọn tó ń ṣe fún wa àwa lè dáa jù wọ́n lọ bí ọmọ àgbàládá fún ọmọ àgbàládá kádà jù wọ́n lọ níbi ṣòkòtò hmm, kádà jù wọ́n lọ níbi náà fìlà àmọ́ níbi táwọn náà ti wúlò fẹ́sìn wọn àdàtò tó bá ti pé lóòótọ́ alùsùnà làbájẹ́ kí ló bá alùsùnà ló bá wípé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe òwú ápèlì ìmáàlì lágbájá jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kìí mùsùlùmí àbí tó ní ìpé ó sì ní ìkàtọ́lọ̀ fi lè gbàṣẹ́ tọ̀ náà kí ló dé tí ní ìfìkà pé ní abáṣọ tó lágbẹ́já bá kó sórí bá sórí bá haram kò sí lẹ́rìn rẹ̀ ìdò láti kò sí tàbí orí tí wọ́n fojú wò pé a ah, masha Allah àwọn tí wọn àwọn gbáwé àwọn ènìyàn òun náà níbi tó òun náà bá ti jẹ́ ti ráìtì tí ń ṣe o rìzé èwo o yes gbogbo wa la mọ̀ ní kọ́ ìdásùmọ́sọ̀rọ̀ bá ti ń lò èyí ò bá wọn sọ ìkéjì sultanu kẹfì lè mọ bó ṣe pàtàkì tó kéèké yẹn lọ́tọ́ ìdílé lábájá ni khalifa lábájá ni imam lábájá ni amir sẹ́yìn ò mọ̀ fi ń sí lásán ni àwọn kan sábẹ́ pé pé torí pé ìmáàmù ẹni tó dára lọ́jọ́ ìgbẹ̀kẹ̀ sí ní lẹ́bù òun lẹ́bi pé ìdájọ́ kan kìí kàn náà sẹ́yìn ọ̀gáàbù ni tí wọ́n bá wọ mọ́sálásí sínú ìwé ó sì tẹ̀yẹ́ sí i bá wọ̀ sí wọn ń ṣe

tọ́wọ́ ti yẹn náà ní èyí tẹ́ fún fún wàá vínù náà àbí ẹ̀gbọ́n mi yé mi ìwọ̀n tí wọ́n fẹ́ yẹn lẹ́sà lẹ́yìn rẹ̀ mọ́sálásí mọ́ádùn ó ti pè é so now kí mọ́ádùn náà wà pé ah wà láyé ń sáǹsì mi èmi náà fẹ́ máa yẹn náà bí lálẹ́ ẹgbọ́n kọ́ fi lè àgánù tọ́ ìwọ náà jìbìtì dẹ́sẹ̀ àti kò ní náfìlà alẹ́ mọ́sálásí sí yàn àdánù jẹ́ kẹ̀kẹ́ kọjá náfìlà sí bá ń tẹ́ pín sẹ́nu tọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kódà ibi tó dé pé sòlùsọ́ọ̀nù yìí máa ń lọ́sọ́rìtì láti fi ẹ̀ńfọ́ọ̀sì ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ní ayé ibi tó pàtàkì dé ẹgbẹ́ ló sọ̀rọ̀ yìí má padà ló létà ẹ̀nù tẹ́lẹ̀ rahimahullah àti ẹ̀sọ́rọ̀ sọ̀rọ̀ yìí ó dáa èmi ò rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ kẹ́ bá ti ń ka ọmọdé àkàm àbá bá ti ń ka bùlúgù màrọ́m ní sin náà àsìkò wá ti gba káka àti ẹrọ ṣẹ̀rẹ̀ èyí aláwọ̀ mọ̀sájú wa ní halkọ̀ wa ẹgbọ́ àti yẹn sátú ṣẹ̀rẹ̀ èyí ìsìláàdì rọ́ì wọ̀rọ̀ ìyà bóò láti gbọ́bà àwọn èèyàn bóò láti rúnù wọn kílẹ̀ tó fẹ́ kábàlá lọ́sẹ̀ kí ni sẹ́yìn kálásẹ̀ sí ládàá olówó àfẹ́ fún ọ̀nà olé ògbé ìgbà bóò ní fíkì rẹ̀ mọ̀ ni bá a bá ti kàyún bàbá kàyún tán bá a gbọ́ yé tán ẹ̀ kájà yóò náà máa ti fàtú sọ̀ láti àbí kájà máa ti fàtú sọ̀ mi nàbí kájà máa ti fàtú hajjá ti nàbí bàbá kàyún tán káfà àtúrùkù lọ́kùnmí kàmà kàá lẹ́yìn ọ̀la náà bá ti kàá tán eh, afẹ́jì wọ́n ní sábẹ́ pọlitíṣà ní àjọ ìwọ̀n afẹ́jì pọlitíṣà tẹ̀sán gbogbo ọ̀nà láti pọlitíṣì ẹ̀yìn tó bá nìkan gbogbo pọlitíṣì gbé àwọn tó wà lórí gbogbo agbábọ́dá láti pọlitíṣì kò sẹ́dá kankan sí èdè ẹ̀jìmọ̀ àpàdàtọ́ ibi tó lẹ́yìn ọmọ àṣọ ìṣẹ́sọ́ ìṣẹ́lá pé ẹmọ wọ́wọ́ ẹ̀dàkùnrin ló sọ̀rọ̀ ìdáadáa afá dáadáa ọlọ́run kó máa sàlékún ẹ̀dùn tó ní a ọ̀gá mẹ́rin àwọn afá wa ń kánú àdìkúrò mọ́ sáré jẹ́lẹ̀ mọ́ kọ́dà ẹ̀dùn tó ní a yóò ní ibùn tó ní yà nínú àwọn bùjúdà méjì inú sẹ́mọ̀ ẹni tó wọ́n tẹ́fà tẹ́fà mọ̀ tẹ́fà ń jẹ

ابن تيمية قال فإذا كان المقصود بالسلطان والمال ابنكم يئن ثم سيئتين ثم سيئتين ثم سيئتين واحد في الأوتوريتي كيف أحد يا والمال سيئتين سيئتين وهو سيئتين إن كان يباني هو التقرب إلى الله هو التقرب إلى الله هو التقرب إلى الله tó bá ṣe pé òyìnbó náà bá lè pé èèyàn fẹ́ fi súnmọ́ lọ ní kéyìn èyí náà fẹ́ ṣe dáadáa lè gbìn mo bá bí àti ìfọ̀tọ́ wọn ní káàkiri wà ní nǹkan àkọ́dà nípa fi ìsàdí rí pé ó sì fẹ́ lé owó ní mú wa pé wà láì kọ́ lọ́n fẹ́ mi lówó ah mo bá lé owó aláàlú mo bá ní owó àwọn yóò gbádùn mi dáadáa pé pé tí ń fi ń ro òun fẹ́ náwó fíjọ́nà ọ̀tọ̀ ọlọ́run kí bá yẹ kí ìdí ìròyìn ló ń ké kí ìdí ń wá pàwà kí ìdí ń wá sultan kí ìdí ń wá kí ń jẹ ìmáàmù kí ìdí ń wá kí ń jẹ ẹlẹ́wà kí ìdí ń wá kí ń jẹ adájọ́ kí ìdí ń wá kí ń di gbé lórí kí ìdí ń wá kí ń lówó ò ní pé èèyàn fẹ́ fi súnmọ́ lọ àṣé kì í ṣe ìrún nìkan là á fi ń súnmọ́ lọ àṣé kì í ṣe lọ́sílá nìkan lè fi súnmọ́ lọ hmm? bó bá ṣe pé bẹ́ẹ̀ ni kánà dáálíka sọ̀lá èyí ò gangan ni dáadáa yé ayé dáadáa ẹ̀sìn àtayé ẹ̀gbọ́ ìyẹn gẹ́gẹ́ ni dáadáa tẹ̀sìn àtayé ẹ̀rọ àgbẹ̀mọ̀ gbọ́ kó ń sọ́wọ́ àwọn títí pẹ́ sí ní tó pàṣẹ ìyàmbá fi ń wá sóòtọ́ ọ̀nà òun ni pé kéèyàn fi súnmọ́ lọ́hùn kéèyàn sì ti ná sójú ọ̀nà tọ́ lọ́hùn pé kéèyàn bá ní ìtẹ́ńsán yàn kéèyàn sì gbìyànjú ẹ̀ kéèyàn sì gbé lórí ẹ̀ kéèyàn sì gbé lọ́ọ̀ lórí ẹ̀ ó sì fìyànjẹ kánà dáàlì kà sọ̀lá òun gẹ́gẹ́ ni dáadáa tọ́lọ́wọ́n bá fẹ́ tí òun yóò tún ayé ṣe yóò tún ẹ̀sìn ṣe. ẹ máa gbọ́ mi o ìwà ẹni ìfaradàn tòlùtọ́ni adákùnrin wọlé gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí ká ló tẹ̀ káha wà ẹni ìfaradàn tòlùtọ́nu àdìdí àwìdínú àdìsòlùtọ́n fásádà àwàlùnà ẹni ìfaradàn tòlùtọ́nu àdìdí bẹ́yàn bá dọ́kọ́rítì ní tí ò wá lẹ́sìn tí èkẹ́ ẹ̀sìn ló fi ránṣẹ́ ẹ wò dára èèyàn ló ní gbogbo agbára ṣùgbọ́n kì í ti fẹ́sìn ló fi ránṣẹ́ àbí agbára rẹ̀ kan kọ́ fẹ́rẹ̀ tí ò lẹ́sìn ẹ́ láwì dínú alẹ́ sultan àgẹ́sìn náà kọ́ òun náà wà kò ní sultan ẹ̀sìn wà kò sí kọ́ọ̀fù kò ságbára fásádà àwa lò náà ìgbésí ayé àwọn yóò bàjẹ́ Eh? إذا انفرد السلطان عن الدين والدين عن السلطان فسدت أحوال الناس ما في نظام gbogbo wa báyìí náà ń sọ àtàǹkọ́ àgbójí náà ni ṣe ma dúró àwọn èèyàn wo bí di ibi táwọn òjò wọn tó ń sanwó haka sa sai lai kai an ce kai kai lásán náà ráyè kai tọ̀ láwọn ẹ̀dá kòkò rí ọlọ́run ṣébi tí dídí nàìjíríà dé fẹ́sìn dé bẹ́yìn ṣé wà sílé ṣẹ́mọdé ìfèrí kí nǹkan ló ní pé kọ́lọ́n sì fún mi ní agbára ẹ́ àìjẹ̀jẹ̀jẹ̀ àwọn ah, gbádùn mi àmá ní àwọn ẹ̀sà àjámọ́ sí láńlá à ń sìn kọ́lọ̀kó gbà àmọ́dì fàáfẹ́ wọ́n sí lọ́wọ́ sọ pé gbèsè àwọn ilé àwọn ìrìn bàjẹ́ rẹ̀ ara tó fà sí bàjẹ́ ìṣòro ẹ̀ náà fi kún ìṣòrọ́dù sultani alìdíì wà díì alìsọ̀rọ̀ gbogbo wa náà mọ̀ yóò lè ṣe ìdí pé ṣẹgbọ́ àwọn àbáàtọ́ ibùdó tẹ́lẹ̀ àkọ́dùn sáàmìnà ló wá hmm? sẹ́ńtúrẹ̀ lẹ́ẹ̀kẹ́jọ kéèké kẹfà tí wà eh, ló sọ́kà rẹ̀ ibùdó tẹ́lẹ̀ kò máa wọn olóṣèlú ìlú wa kò mọ́ nàìjíríà ṣègùn lóko yóò máa fà tó wa mẹ́ta ah, eh, ṣá ẹ tẹ́rí tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ kò ń kọ́ fún wa kalẹ̀ fún káwa dé ìgbà táwa dé là ń fa gbogbo wàhálà tiwa sọ ibùdó tẹ́lẹ̀ àfẹ́lẹ́ ọ̀rọ̀ ilé ìtò sọ yìí pé sultanu alìdí ṣe wá rí ọ̀rọ̀ tó sọ yìí wàláhì tán bá bí wá pé kí ni tó kà gbogbo ilé ayé ti dàrú kí ní kan ló wà lẹ́yìn rẹ̀ táwa kan tá a mọ̀ pé pé à ń sọ àlékún nǹkan ní sẹ́mọ́ tó wà lẹ́yẹ̀ fásilù díìnì àmì dàwùlà ẹ̀yẹ̀ ti kó bí máa ṣe ń gbọ́ bàálù òun náà ní secularism tẹ ẹgbọ́ tó ń sọ òun gẹ́gẹ́ ló dá gbogbo wàhálà yìí lẹ̀ àwọn tó sì wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá nìkan wọ́n ti mọ̀ pé àwọn tẹ́ka yíyá òun yẹn bàjẹ́ náà ni ẹgbọ́n tó náà tó sọ́sẹ̀ ló lẹ́sẹ̀ ìkọ́sẹ́ ní ọ̀sán lóòótọ́ àwọn tó sì ń de táwọn tó sì wọ́n ti sọ̀rọ̀ yìí ti pẹ́ òun náà ní káyọ̀ bá fi lè yọ pọ́ọ̀sì òǹta gbogbo sẹ́yìn ọ̀rọ̀ democracy sẹ́yìn sọ democracy kẹyọ kọ́ ni pírọ́blẹ́mù secularism jẹjẹ ló ń pàlẹ́yìn democracy má dẹ̀ sàlàyé èlò pírọ́blẹ́mù náà ni pírọ́blẹ́mù sẹ́yìn oṣù mọ́n pírọ́blẹ́mù secularism jẹjẹ lẹ̀ rí sẹ́yìn ọ̀gbẹ́ democracy ni ibùdó sẹ́yìn àfẹ́lẹ́ yẹ tó kà á sí ká tó máa lọ ibùdó sẹ́yìn àtúntò ń bò mí náà àti ọ̀rọ̀ tẹ̀rẹ̀ yíyà yíyà tó yẹ ibn sẹ́yìn ni yajibu an yu'rafa agbọ́dọ̀ mọ̀ anna wilayata amri nnas káàmà bọ́bá àwọn èèyàn bó làlámọ́ àwọn yóò dẹ́kò ókè eléyìí wà bí eléyìí wà bí eléyìí gbọ́dọ̀ kọjá àlẹ́ àlẹ́ ẹni ẹni kóòtù ẹlọ́lọ́pàá ẹni gbogbo ẹ̀ ẹmú gbogbo ẹ̀ ẹmẹ́yẹ káwọn kìkì náà gbé yín ẹmẹ́yẹ kan rárá kan kan min a'zami wajibati min àádọ́ni wàjìbá ti jù nínú àwọn kan tó tóbi jù fẹ́sìn ṣe tó fẹ́ ní ìṣẹ́gbá pé dísọ̀ láti dorí bẹ́ẹ̀ náà min àádọ́ni wàjìbá ti jù báyìí tí wọ́n jẹ́ sọ́kùnrin àádọ́ni sí nínú ọ̀gẹ́ iṣẹ́ fún mi àádọ́ni sọ pé kó òṣùpọ̀ òṣùpọ̀ àti òṣùpọ̀ tóbi jù báyìí báyìí ọ̀rọ̀ mi kọ́ káṣẹ̀ ìfọ́ kó kó kíyà láti yá mà lè díìnì wà láti díìnì ìlà àbíhà ẹ̀sìn àtàlẹ́ ayé ò ẹgbọ́n láàkíyàmà ìdí ni wà láàrí dúnìyà ìlà ìhà ẹ̀sìn táwà fẹ́ pòtẹ́kì kò lè dúó ilé ayé náà lè dúó àfi pẹ̀lú ìláyà yìí torí pé kí ni fa ìnà bá ní ádámà ọmọ ànábì ádámù látàtímọ̀ maslahatuhum ìlà àbìlìsìmá ẹ́ bẹ́nẹ́tìtì wọn tán fẹ́ ádámẹ́tì individual tó dáwà kò lè àtìsí benefit ẹnìkan ẹ gbọ́dọ̀ kó papọ̀ kíkó papọ̀ ń pé ẹjọ́ kó papọ̀ ibi politics ó ti bẹ̀rẹ̀ nù lẹ́fi gbọ́ ni àwọn tí wọ́n ti wọ́n ti sọ pé gbogbo akọ́wé all political animals ìtàn ní ìnà ibùn tí kàní kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀yìn pé bìkọ́ káwọn yẹn bá ti lè kó papọ̀ níbi jàmọ̀ sí èdè ìkọ̀ tó bá nílẹ̀ fún anybody tóun bá ti wá fẹ́ sẹ́sìn ṣe lágbàdàsìn àbúfẹ́ ṣe ilé ayé rẹ̀ lálàdàṣe òun nìkan lè mọ ẹyọ inú jẹ́ ìláyà inú gbó làwọn ilé ìfúnmọ́ ṣe bọ́ ní ìṣẹ̀ṣà kò rọrùn mọ́ torí sọfúrínìtì ti wà báńdì ti wà kò sí ìrìnàká tó lè wà lágbàáyé sí fẹ́ẹ̀tì tó fúlẹ̀mẹ̀ ẹgbọ́n pé ẹ èmi fẹ́ lọ lè fẹ́ fi tèmi ní inú gbọ́kan ní tó ibi tó wà ó wà lórí máàpù máàpù nàìjíríà ń tá a bá gbé ọ wọ́n kàn dààmú ara rẹ̀ ni fẹ́rù sí náà sí ilé dẹ̀yìn tí ó tó fi ọ̀rọ̀ alẹ́jùmọ́lá bùsàlámù náà kún tó ń tọ́ ọ̀rọ̀ ní pàtàkì nígbà tó tàkì ìfẹ̀sẹ̀ wá ṣe tẹ̀kìyìpọ̀ ọ̀rọ̀ democracy fún wa alẹ́jùmọ́lá bùsàlámù níbi síra ọ̀rọ̀ ìkọ́rọ̀ ọ̀rọ̀ àkàǹgọ̀ ọ̀sán ó ní wà ájúmọ́ alìmùsùlùmù a mùsùlùmí pẹ̀lú jọ ìjùmọ̀ ń bẹ àlà annaliwilayati min afdol ta'at ẹni yíwá sáájú náà tẹ́mi à díẹ̀ alùwìláyàtì àwọn àwọn ipò téèyàn ń gbà téèyàn fi mú ayé àtẹ̀kùdó ó wà nínú àwọn tó lọ́lá jù bẹ́ẹ̀ fi súnmọ́ lọ. that is by doing it kò sẹ́yìn ní ìdíkọ́ mọ́tò sùgbọ́n àlá lórí tó bá ti ṣe the art itself is power. wà á nà lùwù látàlùmọ̀sìkì àwọn aláṣẹ tí wọ́n dúró déédéé pépé ìkàtà gbélé wọn lọ́wọ́ wọ́n ṣe dìráìtì ńlẹ̀ áàbọ̀mù ajọ́rán wà ájálù ọ̀dọ̀ ní ìgbẹ́lú wọ́n tóbi nípò wọ́n sì lọ́lá jẹ lómi lọ ìkẹ́fà ti máa yẹ́jìrì àlà àìdíhí mìíràn ìkọ́ mọ́tìlì hàp wọ̀dárì ìbàdàn tó lọ́pọ̀lọpọ̀ kẹta ń rí ṣe ní kí wọ́n mú òdodo dúró wọ́n sì lé bàjẹ́ lọ òun ni ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan o ẹni tí sábà ṣe wọ́n ń gba aládá lórí everybody kódà lórí ìyàwó tó fẹ́ ọ̀rọ̀ tó wá fẹ́ sọ ní tó tó lágbára gan ó ní kí ni fa inna àdáhùn ibi tí àwọn aláfẹ́ lágbára dé tẹ́nìkọ̀ọ̀kan nù wọn ẹnìkọ̀ọ̀kan nù wọn yàkúlò kẹlmẹ́sà lọ́wọ́ àhìdá yóò sọ gbólóhùn ẹ̀yọ̀ kan tuntun bẹ́ẹ̀ gbólóhùn ẹ̀yọ̀ kan fàyẹ́ fa òbí àmì àtà alfi bàbùdàmù gbólóhùn ẹ̀yọ̀ kan yóò sì ti ìbàjẹ́ àtàbò sí hundred thousand lọ níṣẹ́ àdíkò sí pé nìsín wọ́n san sálárì àwọn kan àwọn ọ̀gá àwọn ará fífẹ̀ sákàǹtì kẹ́nì kan nù wọ́n wá mọ bí irú aláṣẹ Buhari ní ọ̀tọ́mọ́kùnrin lọ́wọ́ ẹ̀kàn bó wúkọ́ gan àwọn èèyàn máa pàwà kọjá gbogbo kìíní tàǹtọ̀ yìí ó bá wúkọ́ ní ìsìn ara nǹkan táwà ọmọ nílùú yìí fẹ́rẹ́ àti ìsọ̀rọ̀ yóò tàbí kò sáà padà sọ̀rọ̀ náà tàbí nìlùú yìí tẹ́ ẹ bá lọ lè wò àwọn èèyàn tó ṣe pé sálárì wọn lẹ́pa sálárì wọn lẹ́pa níbi ìlú òwe ìlú èdè jámà gàgà náà tọ̀ sí àbí bẹ̀rẹ̀ mọ́bìnrin àwọn ti náà jámà gàgà fún àwọn tó tún lẹ́pa ní bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe wọ́n lọ́bì ni ẹ máa wò ó nísìnyí wípé nínú àwọn iṣẹ́ ṣe pé téèyàn bá ṣe téèyàn bá fẹ́ di nọ́ọ̀sì lónìí tí èso bá yá bsc nọ́ọ̀sì ló ṣe ní yunifásitì tó kàn ṣe dípúlọ́mà ní nọ́ọ̀sì náà lọ́sẹ̀ pọ̀ lọ́sẹ̀ dípúlọ́mà lọ́sẹ̀ dípúlọ́mà ní rm ẹ̀gbọ́n registered nurse dípúlọ́mà ní dédé lẹ́gbẹ̀ẹ́ àmọ́ wàlúwàhí tó bá parí lónìí tó bá bẹ̀rẹ̀ ìṣẹ́ lọ́dọ̀ ìjọba fẹ́dà nàìjíríà kan owó rẹ̀ gbowó bá tàbí diploma ni ẹmọ tí mo ṣe di bó ṣe dọ̀bẹ̀ bó ṣe dọ̀bẹ̀ báwọn bó ṣe dọ̀bẹ̀ ní pé lásìkò gowan gowan ló wà lẹ́dọ̀ pé ti ìyàwó gowan nọ́ọ̀sì ni báwọn nọ́ọ̀sì sọ̀rọ̀ lé lọ́mọ nù padà agbára ọkọ̀ fún ọyá kan tí tí ẹ̀kọ́ ẹ̀bù wọ́n sì bú láti àwọn òrí gbára rẹ̀ mọ́ àtọ̀ fàrágbàkùn ẹ̀bẹ̀ yìí so ní ìsìnkú sọ̀rọ̀ sọ yìí ibi ẹnìkọ̀ọ̀kan yóò fẹ́ gbólóhùn kan ọlọ́run sì ló gbólóhùn ẹyọ kẹ́lì láti fi àwọn àbòsí 100,000 ọlọ́run tó fi bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀ sábà mọ̀ wò táà náà bá mọ́ èèyàn tó lè bá gbẹ̀tọ́ wa ẹwọ bí tó máa ń rí kọ́dà àti ọ̀sọ̀ bí àṣẹ ti dé ẹ̀tọ́ rẹ ni o ẹ́ sọ fàmàdúnà ha àti yóò lè sọ tó lóǹkan àwọn yẹ́ jìbù bí i a bí a tàà sí mọ́sílá fàmàdúnà ha so eléyìí jókòó ń hàn wá bó ṣe pàtàkì tó pé kìí ṣe so tí èèyàn fi ń ṣeré tọ́ ọ wá kù bá a ṣe wá nígbà pàtàkì tó yìí nìkan èyí ní ìlú ìdájọ́ ń wá kí ni káwa ṣe nà nílùú wa níjọba tá à ń ṣe democracy là ń ṣe tọ́bó jẹ́ democracy yìí kí ni ìdájọ́ rẹ̀ sọ̀dájọ́ ẹ̀dá àwọn ìtura ọlọ́run fún kálukú akágbára ayé ẹjọ́ democracy yẹn sàdápọ̀ sínú Quran ló wà wọ́ọ̀dù yẹn tó wà ní Quran tó wà ní àdìsí tó wà ní kìtàbùlù ọ̀hún ṣáfì tó wà ní mọ́tà malik tó wà ní àlùmọ́gbé kìí ṣe sífẹ̀mù àrí wọ́n gbé wà ní tá bá fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ sáwọn aláàdì fáìlì àbáwọn ìkan wọn wá ẹ̀wọ̀n ẹgbọ́n mi lẹ́nu àbí ẹn tó ní nǹkan tí ó sọ pé tọ̀ nǹkan báyìí ni bí ìṣe ń nì tí ìbá ti parọ́ àbí náà fa nǹkan báyìí ló ń ṣe so tàbá wá fẹ́ bèèrè àpíkọ rẹ̀ kí ń ṣe táwọn bá ń sọ in táwọn tí wọ́n ní bá sọ ní tán sọ tán làwọn ìlọ́pẹ́ sẹ́ńtẹ́ sọ ní sẹ́ńtẹ́ ìṣẹ̀lọ́dà ẹja fojú ṣẹ̀rí àwò ṣẹgbọ́n mi yé a máa ń ṣe mistake kan bí báyìí sísẹ́mù tí èdè sísẹ́mù wa àwa làá máa ń pèsè hókùnmù ká tó ṣe tàfọ́wù rẹ̀ tàfọ́wù ní pé ókè tọ́kìlì ìfún mi ṣe wo ókè á kò lọ báyìí àbára pé torí democracy ni fúfù ni ó lọ́nà fúfù ọmọ sọ bá wọn sọ ń tí democracy jọ lọ́dọ̀ àwọn tí wọ́n ní tó bá ti sọ káwọn ẹ̀sẹ̀ wá wò pé ṣé ìdájọ́ kúfù àbí káwọn pé kúrò ní ẹ́ má sọ báwọn báwọn kọ́ láti yẹn jẹ́ ẹ́ báwọn kọ́ láti yẹn jẹ́ ó dàbí kí n jẹ́ ọ́ náà ní capitalism ìgbó lẹ́tì nílé rẹ̀ ẹlọ economics ẹlọ political science àbí kí ló tó bá wù wá sì gbé sáàmù bí dókítà bá sọ̀rọ̀ tiẹ̀ fún ọ tó sọ pé ẹ a máa ń pe kíní yẹn ní ìpele kàkà ẹ̀ńtọ̀ dókítà dáhùn kí lè yí ilẹ̀ tó yìí lẹ́sìn fún wọn kí lè tó ń kálukú wá jẹ́ fáàtì democracy nígbà tó fi kàn ọ̀rọ̀ dájọ́ láì wòwe làwọn bí gbàǹsà sọ kí ni democracy lọ́dọ̀ àwọn tí wọ́n ní jẹ́ kí ni àlákọ̀ democracy pẹ̀lú ká vote ọ̀rọ̀ ńlá ti yanjú tó bá fẹ́ yanjú rẹ̀ ó ọkọ̀ sí kọ̀kọ́ wù rẹ̀ náà pẹ̀lú táwọn tán ní sáájú wá àti wọn ti bá pẹ̀lú kìí ṣe ojú òfin ṣe rí gbẹ́ẹ̀tẹ̀ẹ̀dẹ̀ gbọ́ dáadáa ìní sọ fún yín pẹ̀lú nǹkan tí mo mọ̀ níwọ̀nba kò sí correlation kò sí palazzo kéde kúláàtì ní pé democracy gbọdọ̀ ní voting nù democracy lè wà without voting democracy ní pọ́nsáfà tán fẹ́ wù ní nìkan lẹ́kọ̀ọ́ ètò ìjọba kìí ṣe tún láàṣì ní kí voting kájúgbò wà mẹ́fà ẹ lọ lè wádìí voting náà sì lè wà dídìbò lè wà láì mọ́ sí democracy kò jọra wọn ó lè papọ̀ tó lè má papọ̀ so kẹ́lẹ̀ kan yìí bẹ́ẹ̀ jẹ́ kí ni ìdájọ́ ọjọ́ ìdìbò kan kúkú ní kúkú ìná democracy náà kò lọ ẹ̀sàlàyé rẹ̀ ni bó bá ìfẹ́ sàlàyé wọ́n máa kó ti ẹ̀ wọ́n máa kó ti wàmọ́ ńlá ní akún fún mi lẹ́yìn ìgbà tó bá kọ́ sàlàyé nǹkan jẹ́lẹ̀ mọ́ ìrà tó ti tán lọ́wọ́ àkókò tó tún wá ní nǹkan tán ṣe báyìí ní nǹkan báyìí ló jọ ìdájọ́ rẹ̀ wá nì tàkọ́wùrù làkọ́kọ́ tó tó ka hókùn hmm? àwọn àkọ́yí sàlàyé àlàhókùn aláṣẹ yìí fáwọn àǹtà sọ̀wòrè bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ nǹkan kan ìdájọ́ rẹ̀ ní ẹ̀kọ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí mo sì sọ fún yín náà kọ́ pé democracy lè wà without voting ẹ́ voting náà sì lè wà without democracy kì í ṣe láti ṣe bá ṣiṣẹ́ lọ in fact democracy náà tẹ̀sán wá before voting kí náà ń pè democracy democracy ń ṣe nǹkan sí tó ẹ bá bá ń sọ̀rọ̀ tàrífì gan nìkan ó wá before kánẹ́bì tó dé yes ọ̀sẹ̀gbọ́ ẹ̀sẹ̀gbọ́ ẹ̀rù kó kálukú ní àná jù democracy wá bí fọ́ kánẹ́bí tó dé kódà kì í ṣe wọ́n kí sọ tó jẹ́ o àwọn greek lọ́sọ̀rọ̀ àwọn greek people ti ṣe democracy bí ìsanwó ọ̀rọ̀ bí ì yes tòlótéjì yìí ní sísẹ́mù gọ́ọ̀mẹ́ntì ó wá bí ìfọ̀ọ̀ká nẹ́bí yìí bá tó dé kátópà nẹ́bí tó máa lọ pé ẹ̀ẹ́dẹ́ nígbà táwọn òyìnbó wá gbé dẹ̀mọ́gẹ́sì wá òyìnbó òyìnbó òyìnbó dẹ̀mọ́gẹ́sì wá bí wọ́n kàn sọ tiẹ̀ tó mọ́ sọ lọ́dọ̀ èsì àwọn tó bá ní jẹ́bi òòṣe ní fẹ́ ibi ẹ̀sìn ọlọ́run ọba kẹ́nìkan náà dá sí tí ó mọ̀ wọ́n náà má dá sí tí wọ́n

tí gbogbo àwọn ọmọdé ọmọ sọ́lù fèmí àfá àti sọ́lù fèmí lónìí wà kúlù ṣe ìyìn yóò sẹ́ṣàdù fi yí àlùhò ẹni tí àwọn sábà mọ̀ ọ́n láàmú ń pè lóòjẹ́ ilẹ̀ pé ẹgbọ́ kí ló jẹ́ lọ́dọ̀ mi ẹgbọ́ bò ló ti jẹ́ hmm? ṣe ẹni sẹ́ńpẹ́ dẹ̀gbọ́ fẹ́ sí yìí jọ onígbà táwọn eléyìí fi ń ṣe gbogbo èèyàn ìlú kékeré ẹ bá nílùú kékeré ìlú kékeré bẹ́ẹ̀ tí ìyẹ̀fọ́ wà ní òjò èèyàn mẹ́wàá lọ níjọ́ tó bá ti fẹ́ tẹ́kì ìdìbò ìjọ gbogbo èèyàn pátápátá tó wà mẹ́tọ́ pé nọ́mbà àwọn òkọ̀ kò tẹ̀ ní ìkan vóòtù wọ́n tó bá ti dọ́kùnrin tó jẹ́ adọ́tù wọ́n kà tó jọ náà kí ni ká ṣe sí nǹkan yìí ẹjọ́ àti báyìí jára gbogbo wọ́n jọ dìtáì wọ́n jọ dìtáì dì ẹ́ tó nǹkan báyìí láti wọ́n ní democracy ni wọ́n ṣe ẹ̀gbọ́n kò ní ìdíbọ́sí ìdáǹkà ìdíbọ́sí rẹ̀ nínú ìtumọ̀ democracy ní pé demo people láti pé demography ẹ̀gbọ́n demography demography ní ìpékè ló a branch of study tó ń study population àwọn èèyàn èèyàn ní jẹ́ demo system of government. growth pé gbogbo àwọn èèyàn ni wọ́n ń decide ní jẹ́ bẹ́ẹ̀ ruled by the people. Tọ̀tẹ́ wá rí ìyí tó ti lérò democracy tẹ́sẹ̀ yìí tó fi gbogbo èèyàn ló wáyé bọ́ fẹ́ ìbò ti wọbẹ̀ wọn. Ẹ̀yìn fẹ́ ìbò ti. Tọ́ya aláàbí yóò rẹ̀ wá aráyé lọ́nà bá náà ṣe máa ń ṣe tábà fẹ́ ṣe mítìlì àdúgbò. Ẹgbọ́ democracy lẹ́yìn náà ń ṣe wọn. Ìwọ́n lè máa ṣe kúkú kúkú tó ṣe ọ̀mọ́láyákú ọ̀mọ́láyákú. Ṣé wọ́n mọ̀ ọ̀mọ́láyákú báwa àti mítìlì sí lọ́sẹ̀ wọ́n mọ̀ lọ́wọ́ mọ́ lọ́wọ́ ní akún fún ṣíṣẹ́ tí àdúgbò ẹ dákẹ́ wá sí ibi èsì ẹ wá ọ̀la àwọn olè jẹ́wọ̀ pọ̀lá gbé òfin òfin láṣẹ sí o bẹ́ẹ̀ tó ń dì sáì jù náà democracy lẹ́sìn pẹ̀lú àwọn tí wọ́n ní technology nìkú lẹ́sìn yẹn ńdọ́pẹ̀ nù. èwo ah, lẹ́ sọ̀rọ̀ sí àní gbogbo òdu èwo lẹ́ sọ sí sẹ́yà láti dé àní ìgbọ́tú inú ọ̀sẹ̀ tó wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jábà ìṣẹ́ màtí democracy kúkú ní ẹgbẹ́ wọn wà wọ́n sọ fún wa ṣé ní táàmù tó lòun àbí nídàájọ́ kan láìpẹ́ kan bẹ́ẹ̀ kí gbogbo èèyàn pátápátá kó wá ìbọ̀ láì vóòtù láì dókítọ̀ ọ̀yà alábọ́yá vóòtù sẹ́wọ̀n pé káfíńtà yìí táàmù democracy náà ti ń kọ́ ṣe bí ṣe bí vótà apàtì wa àwọn sẹ́wọ̀n tó àfẹ́ǹtà ara wọn náà ní ètùtù èèyàn one thousand wá wà nílùú tí èèyàn fọ́tì wá dìbò wọ́n ní gbogbo ìdìbò ní lélẹ́ yìí èèyàn fọ́tì wá dìbò sẹ́yìn ìdájọ́ náà orí èèyàn fọ́tì náà ni yóò sọ pé gbogbo iná ni ìwọ ló yára rẹ so ìwọ ló yọra rẹ àmọ́ ní democracy àkọ́kọ́ kò sẹ́yìn ìgbà tó yọ gbogbo iná ni tó gbogbo èèyàn ní ìṣe ọ̀nà fi ń pè ní democracy rule by the sọ̀tẹ́ wá rí yẹn ìgbà tó wá yá kí ìlú wa ń fẹ́ kí ìlú ń fẹ́ ọ̀rẹ́

ló mú wọn di pé kẹ́rù pé gbogbo ò lè ṣe mọ́tò pẹ̀lú tí ń fẹ́ kò tí sí ti dà kẹ́kẹ́ níbẹ̀ kò sá ti dà kẹ́kẹ́ méjì wá wọ́n náà méjì wá so àwọn èèyàn méjì nǹkan bá ti sọ wọ́n rẹpítẹ́ǹtì ní ni o ẹ ti bá wọn so ìyẹn wọn democracy àwọn àfihàn wọ́n wá ń ṣe alákọ̀ọ́kọ́ tí ìlú pé gbogbo èèyàn ló wá ìbọ́ọ̀kù tí ò fi vótù wọ́n ń pè ní direct democracy direct because everybody is involved. wọ́n wá ń pè ẹlẹ́ẹ̀kejì pé pé representative wọ́n pè ní representative democracy. Hmm? tọ́ ẹ dákun torí ọlọ́run níbo ìfọ́ ìmọ̀ àpàdà àkọ́yí táwọn sọ láti wà nísìnyí kí ni tẹ́kẹ̀ẹ́dẹ́ láàrín àti láàrín wọn kí láǹtí ilé tí ní dìdì ní bẹ́ẹ̀ sáàtà ń tajú wọn náà ní àjá àgbàrá now ẹ̀yìn ó rí indirect democracy voting òfin voting bẹ́ẹ̀ democracy náà sì a representative democracy to a large extent election wà mí because wọ́n mú subtext ló represent àyókù representation ni wọ́n pè é kọ́lé iléyìn náà ń kọ́ o wọ́n tún lè mọ́ vote náà kọ́tọ̀ ìwọ àtiwọ́ lọ selection ẹ́ and ọmọ ìyá mi dáadáa sórí àṣà democracy èyí kan gbé wá náà léṣe tó fi wọn àtàn padà tó fi lọ́lọ́kú lọ sọ́pọ̀ nǹkan mí bò ó táwọn àfáàfin láti dá sí ẹ́ àṣà iléyìn náà ń kọ́ sẹ́ẹ̀rí voting tó wà ń bẹ̀ ẹ́ kìí sóhun ló sọ ọ́ di kúfúrú kọ́lá tó bá jẹ́ èyí ò ní ká gbọ́ ẹgbọ́n democracy èyí kàn láti wa tí us ń ṣe tí ṣe gbogbo wọn ń ṣe òun táwọn náà kọ sí ń bó bá tiẹ̀ jẹ́ sọ lẹ́rìí wọn náà wà pẹ̀lú wọn ṣe voting rẹ̀ ló di ṣe kò ní ìdí sàwùjí mọ́tàwọn àbá mẹ́fà ọ̀sàwùjí kò ní ẹ kọ́kọ́ hà ní òkú lọ́kọ̀ lọ yín sẹ̀gbọ̀n kẹ́kọ̀ọ́ pé jẹ́ báyìí sẹ̀gbọ̀n pé kéèyàn dìbò fúrufúru ni ẹ sọ pé ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n èmi ò kọ́lẹ́ èmi ò kọ́lẹ́ kò kọ́lẹ́ kò kọ́lẹ́ kì í kàtà ẹnu nígbà bí ìṣe màgàgà yìí bí ìṣe màgàgà mo ma díẹ̀ yìí mo ma díẹ̀ yìí

ẹ̀dá kò sí ọlọ́run àwọn àfáàlẹ́ yìí kábàtẹ̀ kì í sọ̀rọ̀ nǹkan ẹ̀dá sọ lárúbáwá jọ. ṣé ẹrù pé tọ́lá sọ pé ìjẹ̀kọ̀ọ́bá ti ìjẹ̀kọ̀ọ́bá ṣé ìbò lómìnir káwọn ọmọ ẹgbẹ́ ní ọ̀rọ̀ bá lómi nù ṣé yes tó bá di nífẹ̀ẹ́ iṣẹ́ àríwọ̀ sọ fún ojú tó bá lágbó méjìlá fẹ́ sọ máa ń gbá ah, ẹjọ́ àti ìparí nǹkan tá à ń ṣe kí ni ká ṣe ṣe ká kọ̀ntínú àbí ká ṣe ẹ̀ṣẹ́ǹdẹ̀ tí máa ń ṣe ṣe ká kọ̀ntínú ẹgbẹ́ yẹ ká kọ̀ntínú yẹ tí wọ́n á bí àwọn èèyàn bá bá wọn ọ̀pọ̀lọpọ̀ ní ká kọ̀ntínú àjẹlẹ́jẹ̀ torí pé mo tún ká mo ní ọ̀pọ̀lọpọ̀ ń ká ṣe ò ń ká ṣe náà طب انتخاذه اما وصفين مش انتخب اما واد المنتخب tí mo bá ní bíbíra ìṣẹ́ wáyé nígbà ìyá rẹ̀ kí n wá kọ́pì láì méjì ilẹ̀ ẹ́ kí n kọ́pì láì méjì ilẹ̀ kí n wá kọ́ síbòmí màá sọ pé èyí tí mo ara sẹlẹ́tì nínú àwọn yòókù yìí tó pọ̀ yìí tó pọ̀ yìí tí mo kàn sẹlẹ́tì jẹ́ mẹ́yìn èyí tí mo sẹlẹ́tì jẹ́ ẹ̀kọ́ sí pẹ̀lú oní mò ń sá ọ̀rọ̀ èyí tó wá sẹlẹ́tì process mo ṣe ní ìṣẹ̀họ́b selection process of selection ìṣẹ̀họ́b torí pé n tí wọ́n ń ṣe bí gómìnà làádé ṣe ní ìṣẹ̀họ́b àjù ẹ̀wọ̀n ni kẹ́bà sọ pé kèése kúrò lágbáwá kèése kúrò látìrá kèése kúrò sàríà pọ́ọ̀kẹ́ kèése kúrò gẹ̀rẹ́ ẹwọ́n fún kò sí ìkẹ́kẹ́ tó jẹ́ kúrò ó lè ṣe kó lè ní ìgbẹ́gbẹ́ ìṣẹ́fẹ́ lò fún òkú ilé ẹ̀sìn ẹ̀ndọ́ọ̀sì kúfù ni ó àmọ́ gẹ́gẹ́ ìgbọ̀dẹ́ wọ́n tó wà lọ́wọ́ tó fèkì fèyàn ló ń bí dáàdì wọ́n fèkì fèyàn kéde yìí gẹ́gẹ́ ọjọ́ ọ̀gá sọ pé lágbájá ọmọ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀rọ gani pé ọmọ ẹ̀sẹ̀ pé ọlọ pé ó jápé ẹ̀rọ ìdìbò náà ó ti di kílé gbàgbà ìyẹn kò lọ rárá kò tiẹ̀ lọ kò lọ nù síra ẹgbà kò lọ kò tiẹ̀ ẹ̀sẹ̀ kéjì kankan tọ́ ibi táwọn ọ̀rọ̀ òṣèlú gbé síbì kankan tí mo bá di yín pé nínú ìsìláàmù bóòwò làá ṣe ń lórí ẹ máa wo ẹ máa láwọn táàmù tó máa jáde nílẹ̀ níbi nínú islam bó láti yan lórí àwọn ẹni ẹ́ẹ́ lóò bá ti máa yan lórí ni àwọn alùpẹ̀lẹ̀ wọ̀lá àwọn àtúnṣe táwọn gangan ni wọ́n mú dúró àwọn tó fẹ́ àwọn lẹ́tẹ́ ni wọ́n tọ́rọ̀ àwọn ni wọ́n yàn olórí lẹ́yìn ìgbàlá ó àti bẹ́yà nìkan ọ̀dà gbọ́n anábì sálà àlọ́sálà anábì ọlọ́run nígbà tánàbí ikú ànábí ò pọ́ǹtì ẹnìkan kan náà sọ̀nù tó ń kójọ́ kàlífà lẹ́yìn àmọ́ pẹ̀lú àwọn ìtọ́ka tánàbí ṣe àwọn èèyàn gbọ́ yé pé Abubakar àmọ́ tánàbí sọ pé náà sọ̀nù kò ṣe wọ́n sàpadà yàwó bá pè pẹ̀lú nǹkan tá a mọ̀ àfihàn nígbà tán yàwó bá pè tán táwọn bá pè kú Abubakar ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀ yìí wípé báwa tẹ́ yẹn yẹn nù sẹ̀ríà alùpàlù aláàbò òun náà wà lára rẹ̀ ní táìpù lòun náà táìpù àwọn dá ìṣe ń gu ándẹ́gbé oyin àwọn ọmọ rẹ̀ èmi ò fààyè a sọ pé kó kọ̀ǹgọ́tù tó sọ fún kọ́dà tó sọ pé ló kò sọ náà lóòótọ́ wọ́n máa rùlẹ̀ ọ̀ wọ́n máa rùṣẹ́ nígbà tí wọ́n máa rúṣẹ́ ìjọba níbi ọdún mẹ́wàá nígbà tí wọ́n pa ọmọ kan gùn fún fún òun kù wọ́n wá sọ fún pé ìyá àkọlé ìyá amírọ̀ ni mo mì ní irú amírọ̀ àlàtàsáàkìlì tó ní yẹ̀yàn fún wa ni ẹ̀dá kan máa gbọ́ àdìsí dáadáa àdìsí gbogbo àgbọ̀n Bukhari Muslim gbogbo wọn bá wa tó ní yẹ̀yẹ̀ fún wa ní ó mọ̀rọ̀ pé ó pé jẹ́ ń tú ìfún ìmú ní tọ́ì ṣé ibi téèyàn bá ti ní tọ́ì sí ṣé lájọ kan pàtó wà nílé ẹgbọ́n ibi téèyàn ti ní tọ́ì in àtàkùnlé tí mo bá tú ìtẹ̀ nìkan fún yẹn pàtó báyìí pàpọ̀ fàálàhù mọ̀nìhù àfẹ́rò mi ni ẹn tó lóore jù lọ sí wúrẹ́ àwọn bá fèsì mo lè mú yẹn báwo ó mọ̀rọ̀ nípa yìí wọ̀nyí lọ́mọ sáfílì tí ìbá tí ìfẹ́ nìkan kan pàtó tó kàn pé wẹ́l ẹnu àti jáde lára ara yín fàkọ̀dì fàálà òun wà fẹ́rù mi ni ẹ tó lórí bí lọ́sìn ìwọ̀nyí ọ̀là nẹ́bí sálàrà sálà tẹ́gbọ́ ànẹ́bí ti kàn ọba tó ti kàn mọ́rọ̀ tó kè dé kọ̀ǹbá méjèèjì ó wá kọ̀ǹbá méjèèjì sẹ́wọ́n tó ṣe pẹ́yìn ní ṣe bá ń sáàtì ìṣẹ́ pé ìwọ ni but máa ní ìṣẹ́ pé bẹ́ẹ̀ bá wá tẹ́yìn èèyàn méje kó kọjá àwọn mẹ́fà yìí àwọn mẹ́fà yìí náà nìkan jọ ṣe consultation láàrin àwọn kó jẹ́ ẹnìkan nù wọn ni kó jẹ́ ní tí ó máa ń ṣe nù ó ti di mélòó nísìnyí mẹ́ta mo bá gbọ́ pé ọ̀nà wo làá fi yan kọ̀lífà èyí tó ń fún mi sọ èyí tó ń fún mi tọ́ba ní alẹ́ halẹ̀ wàlá ákùdì ní àìsọ̀ èyí táwọn ìbò làwọn ọ̀gá ìṣúná ní halẹ̀ wàlá ákùdì wọlé lónìí. tọ́ba ní èyí ó sì wá dẹ́gbẹ̀ sí náà hmm? ní àlẹ́ ọmọdé òṣèlú. tọ́ba ní èyí ó jàn bí èèyàn mẹ́fà kan àìsẹ̀ èyí ó yàwó èèyàn kan ní mélòó mélòó ọba ní mẹ́fà á lè jí nàìjíríà náà ṣe fún yòkéde bá dàbí pé rákàlẹ̀ gbọ́dọ̀ mẹ́ta lọ òun kọ́ tó ń bà tán wá ṣe bẹ́ẹ̀ ẹ wà á rí fún nǹkan ìgbà tí wọ́n débi tí wọ́n ti jòkó àti ìyẹn tó jẹ́ kọ́lífà lẹ́yìn ọmọ ó máa wò fún pàtọ́lẹ̀ yìí pé Abraham bọ́nà àwọn ọkùnrin kó jẹ́ the leader of the lajna tó jẹ́ chairman àwọn tí wọ́n yàn kàlífà òun náà ti jẹ́ jẹ́ tó jẹ́ òun náà lè jẹ́ kó ní nígbà tó débi tó ti jòkó àwọn mẹ́fà ẹ máa gbọ́ ìlú rẹ̀ sọ yìí o ṣẹ́rẹ́ òtí mo sọ yìí mo kàn fẹ́ kí mọ ẹ́tàbílìtì wá èyí reality mi ò sí sọ̀rọ̀ hókùnmò mi ò sí sọ̀rọ̀ dájọ́ rẹ̀ o ẹ́ wọ́n wá dé jòkó àwọn mẹ́fà yìí abraham bin awf saru bin abiwa awf tọ́lá bin ubaydillah zubair bin awam eh, àti osman bin affan ali bin abi talib àwọn mẹ́fà àwọn mẹ́ta ẹni kọ̀ọ̀kan ló wọ́n sọ pé ọ̀kan wá ní èmi ń lè yìn èmi ò jẹ́ mo fi slọ́ọ̀tì mi kalẹ̀ fún Abraham bùnà áwọ̀ bó ṣe sọ́hùn kí ni tàbí tá ń lò fún láti wà yìí kí ló ṣe ó ṣẹ́kàn olùdọ́nù ṣe ṣẹ́yìn bí ìrìnàjò mọ́tà ìjàmbára tá ń lọ́la jọra rí ṣe èmi ò mọ́tà fi èmi náà lè yàn iṣẹ́ ẹ̀ńjọba rẹ́mú mi èmi èmi kò fẹ́ ẹtú ti lágbàjá tí èbá ṣe tó torí ká máa sọ́ọ̀sì ìlú ní mọ́ṣáláṣí ìbá máa sọ pé bá ṣe ṣe ìlú ìlú ìfẹ́ nàìjíríà fi lágbàjá ṣe lé tòmátò méjì ẹnìkan pé èmi àbábọ̀n àwọn ọkùnrin méjì sọ́ọ̀sì ìgbàlẹ̀ fún ó step down nù ó dàbí kọ́ pé àná ah, wọ́n ṣe primary exam wọ́n ṣe primary exam rẹ́ pípù ní gbogbo pípù ní gbogbo kan pípù ní wọ́n ṣe primary exam àwọn àfáà sọ pé lóòótọ́ kú fún democracy àmáwọn àfáà sọ pé nìyí sọ yẹn kó fún ọ̀kan sọ pé sọ̀rọ̀ tèmi fún àbáfọ́lá ọkùnrin tèmi ẹ̀rẹ̀kan ní ṣe islam tèmi èyí fún alì kí lóòótọ́ ṣe òun náà fẹ́ fún alì ẹnìkan sọ wípé èyí step down fún Osman torí ẹ̀yàn mẹ́fà ó kẹ́rẹ̀ lòó nù mẹ́fà nù mẹ́fà la fi bẹ̀rẹ̀ o sọ gbogbo project ìṣẹ́ ń ṣe yìí kí ni wọ́n ń ṣe ẹ̀dá nù. ṣé wo mọ̀ pé tó bá ti sọ wípé gbogbo nǹkan ṣe yìí ní ìsìnkú ni àwọn sàájà àti ló kó èso kejì. náà àwọn òṣèré láńtúùsì ní ìgbẹ́sẹ̀ ìgbẹ̀mú ẹgbẹ́ náà lẹ́sẹ̀ náà nù. kò tẹ̀lé ìgbésẹ̀ táàbù kankan tó ṣe ẹ́ tó ń gbà tó kéèyàn mẹ́ta àbáwọn àwòrán wa sọ pé èmi náà jẹ sẹ́rí ẹwọ báwọn sọ́dọ̀ ànábì ṣe dáa tó àwa ló yẹ káwọn ọmọ pòjẹ́kì táwọn ṣe fáwọn èèyàn nígbà táwọn ṣe fáwọn mú oore mú oore táwa ní wọ́n pa síra wọ́n kó oore wa wọ́n jìnà síbi tá a ti ṣe ní sẹ́ẹ̀kì àwọn fi tún lu ṣe ìlú dáa lóore ìsìláàmù nígbà táwọn ti wò bá àwádé tán wọ́n ti ṣe ìjẹ̀ fẹ́kọ̀ ní èmi ń kọ́ ní mùsùlù ọ̀ní ṣe máa tó kí n sẹ́lẹ̀ àkú mo kàn bá tẹ̀sí Victoria máa rí kójú gbogbo àwọn scientist amanda kan lọ ó dẹ̀ tún sọ bí ìdá ti tẹ̀tẹ̀ sẹ́lẹ̀ mi. èmi mà tún sọ àwọn yìí ti rí i. wọ́n bá fẹ́ sọ fún wa àwọn scientist ń bẹ́ẹ̀ bíi tí wọ́n bá fẹ́ sọ fún wa ń lè wé scientific method. wàhálà ẹni tó bá bá Francis Bacon ni ó pè wọ́n wàláyé lọ lè wo déètì ìṣúra ló gbẹ́kàn wá gbogbo ibù sílẹ̀ àwọn àtàwà gbé ìpínlẹ̀ àti sọ̀rọ̀ àtàkùrù lè ní dáadáa níbi àbọ́dọ̀rọ̀ lùsìkì yìí scientific method ọ̀sẹ̀ sílẹ̀ àti sọ níbẹ̀ ibù sílẹ̀ àti sọ̀rọ̀ bá tẹ̀kí ní tí tí tí gígóra eleven ni ìjẹ́sẹ̀ fifteen fifteen twenty seven eleven something ibù sílẹ̀ àti wá ìfàfin bẹ́sọ̀ fifteen something ló ń wá even then I work before a pandemic something mẹ scientific method ti by be more than four hundred years ìtumọ̀ ẹ̀ ń gbé òyìnbó ti gbọ́ ó ti gbá wa nígbà tóun ti wọ̀lú wá ń gbà wọ́n ti kó gbogbo àwọn tíra àti wa ó ti kó lọ ó ti lọ wọ́n ti bá translate ó ti fà ó ti fà gbogbo rẹ̀ bẹ̀ lẹ́yìn ní pé ìtara fi ń gbòòrò olùwàgbẹ́ pé mo tún discover tí a fi fi ní àtẹ London ẹgbọ́n lẹ́yìn bó ló ṣe dé London sọmọ London òun ti fà lọ wọ́n ti gbogbo àgbáyé kò sí ìgbà kan àbí bẹ́ẹ̀ mẹ́sẹ̀ ẹgbẹ́ sí ìjọba áfíríkà kan jalè bronze yìí benin gold sanfa wa jẹ nígbàtẹ́ ìyá ìdí kó tó wá ti dá ìlú kọ̀ọ̀kan ni wọ́n ń jí nígbà tó ti lẹ́yìn náà fáá èyí tó wá dá báyìí wọ́n ti kó gbogbo rẹ̀ lọ àwọn yóò fún wọn ti báyà kó ọbẹ̀ tàbí bẹ́ẹ̀ kò kókó tiwa ó ti kó ìjìnlẹ̀ ó ti kó lọ dr rosette sale nínú àwọn bàbí tó ń tó máa ń kọ ọ̀rọ̀ tòlásìkò tẹ́lẹ̀ àgbà nígbà tí wọ́n ṣe pàṣípù mi ní ájú tó tún bàwí àbò ní à London ni wọ́n ti rí manuscript London London wọ́n ti kó ogbó rẹ̀ ń ní ma bá lọ nígbà tí àbámúra ọgbà pé ǹjẹ́ àbámúra kò tó tẹ́jọ ní ǹjẹ́ alẹ́ nìkan kan ájú tí yóò fi fúnra wọn فسكت الشيخان علي عثمان ذات نزله فهين عنده جو يبو أما تعجى النبي صلى الله عليه وسلم Because Allah máa ọdún ìwòsàn ní kàtún tó ẹ̀tọ́ bá ti rí ìsáàkì ẹgbẹ́ tó alhamdulillah kẹ́kọ̀ọ́ fún jẹ́ ìjọ́ sọ́sí ní wa. Àwọn ìrìnbá wa jù wọ́n dà pa sọ́sí. Nígbàtán wá dákẹ́, madam. àwọn ọ̀gá rẹ̀ gbọ́dà ọ̀dà ṣé gẹ́gẹ́ ṣe ṣe yìí yẹn rẹ̀ ṣé ẹni tí mo bá nù yín wọn kan parí sílẹ̀ another tí mo tó fẹ́ fún ó wá sọ́ndẹ̀ sí àbúrò àwọn ó wá èèyàn káàkiri nílùú kọ́dà tó ti àwọn ó wá kàn god card yìí ó kúrò níbi tí wọ́n bá rí lọ́ba alábáyá yóò bá mọ gbé yóò bá gbàlábà yóò bá jẹ́ yóò bá yẹn pé ń gbọ́ nínú àbọ̀ àṣẹ náà àjọ àti Osman bóyá ni yá àmì iṣẹ́ Osman ló tèmi ó lawọ́ wọn lè sọ àwọn pẹ̀lú àbóyá ni wọ́n ti rá àmì iṣẹ́ ayé tèmi kó sí ń kàn god tèmi irú tó ṣe ìyẹn hmm, tó ṣe ìyẹn <laughs> wàláhì àdíìsì Bukhari ni o àdíìsì Bukhari ni o ẹ má jà sọ́rọ̀ àdíìsì rẹ̀ o dáǹkù lọ́lọ́ àwọn àfá sọ̀rọ̀ ń pa democracy lóòtọ́ kìí ṣe election ló democracy di kú ọlọ́run o ẹ yóò má mi ó wá consult ó consult hmm? ó consult nígbà tó wá consult tán kọ́ wá dé padà lẹ́yìn ọjọ́ mẹ́ta ló ṣe consultation tọ̀ ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe aráàlú tí wọ́n sọ fún yín tó bá ti fẹ́ yan kọ̀lífà ṣe àrí tó gbàdúrà mú pé sì fi lábúrú ṣe gbogbo èèyàn lóyìn fọ́ ṣe ṣe gbogbo èèyàn lóyìn fọ́ àwọn tí ẹ̀rọ wọ́n fọ́ lọ ọ̀ọ́ kí ló dé ìyẹn ló kọ̀rẹ́ yes islam na involve gbogbo èèyàn kò kàn ló pé ẹ máa wá tò kò lóyún consultation àbẹ́ ó ní òun consult ní pípọ́n àwọn arúgbó tẹ́ òun lọ bá wọn lọ fún ẹ̀lú màá nábì afẹ́yẹ̀fẹ́ ẹ̀kan nígbà tó a ó wá jẹ́ padà ó ti wá dé òun náà ti wà kọ̀ǹdé sáà pẹ̀lú kọ̀ǹdé sáà ní sáà mọ̀dé sáà lọ ó fún wa sọ fún ọkọ̀ sáà lẹ́yìn ìrẹ́ta tó fún un because gbogbo tí ń gbọ́dọ̀ ní kò sẹ́nì kankan tí ò kọ́lífà náà ní kò sẹ́nì kankan tó kàlífà tí mo tò ní lù dáa kò sẹ́ni tó kàgbà lóògbé àlú ìtẹ́lẹ̀ tó bá gúnjẹ́ bọ́kọ ní kò wú kó dàbí kó lò ń jù ìgbọ́jẹ́ ìgbàmọ̀ nìyẹn wà pé àá ó ti tè mí lẹ̀ bẹ́ẹ̀ ní kàṣẹ bá ti ní nǹkan méjì bẹ mú kan in tí o ti tẹ́lẹ̀ ìbẹ́ tàjẹ́lẹ̀ ìlọrù fi mú kó lóbi kéjì lẹ́nu lọ́wọ́ ìgbà kọ́kàn sí ó tún di wọn ọba lọ́dà ṣé tí mo bá ọba sọ fún òsùn àti ṣé tí mo bá yàn

mo dúpẹ́ mo dúpẹ́ bá gbogbo tún náà mo dúpẹ́ tẹ́lẹ̀ náà tẹ̀ mọ díẹ̀ nípa àdìsí mo dúpẹ́ ah, nǹkan bẹ́ẹ̀ gan nǹkan ẹ̀mọ̀ kẹ́ẹ́ dàrú òun ẹ̀rọ bá dàrú ṣe ńgbà ṣe ìtòfà tí mo fi ṣe bẹ́ẹ̀ àfọ̀pẹ́ wọ̀ ní pàlú kàdé mo ṣe ńgbà tí mo kọ̀ǹtọ́ àwọn èèyàn mo rí pé wo àwọn èèyàn ò fi ẹnìkan ó ti bẹ́yà àkókò bàtà àmẹ́nà ti bẹ́yà ẹ̀yìn ìgbà yẹn wá ní gbogbo ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yókù di pọ́pùlẹ̀ ìdẹ́sẹ̀ wá ṣe bẹ́yà hmm? bẹ́yà ní kí wọ́n dìbà lé jàm ṣe rí nínú Islam èyí náà yẹn máa ń sọ pé àwọn kan ni wọ́n yàn àwọn kan pé àwọn díẹ̀ kan wọ́n yàn kìí ṣe ní tó parí sínú tẹ́rẹ́ àwọn kan ní kan yẹ̀yẹ̀ wọ́n fẹ́ yàn ní kábàyàn àwọn ṣe bẹ́yà gbogbo èèyàn náà ni wọ́n ń ṣe bẹ́yà ẹgbọ́n gbogbo èèyàn bọ́ tó dípẹ́ yìí ti fẹ̀ àtúntàlẹ́gbẹ́gbẹ́ afẹ́ ti gba pé orígbọ̀ wọn wọ́n àbúkù táyà wọ́n sì pàdé òun ní ìpínpọ̀ ah, àwọn tàbí fàyíká torí tẹ́ẹ̀rí aburú ní òjẹ́ kẹ́yìn ẹni tí ò bá wà pọ́pùlà fáwọn yóò fẹ́ òun náà làwọn wọ́ọ̀dù táwọn tẹ́sílẹ̀ méjèèjì lọ́sọ̀ orí pọ́pùlà kàndìdì pọ́pùlà vù ẹ́ olórí pọ́pùlà vù sẹ́mọ̀túnmẹ̀ ìtumẹ̀ ní pé àwọn tó pọ̀ wọ́n lòun lòun fẹ́ ẹgbọ́n ìtumọ̀ popular popular vote àwọn tó pọ̀ gbogbo ọgbọ́ wọ́n láwọn lòun fẹ́ òun náà ni wọ́ọ̀dù tí ó ti ní sábà wọn ní ràìtù náà láyà àdìlú na bí osman ahàdà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn osman ní ọ̀sán náà tó bá ti kó bá òfin tí bá ń bá ó bá sọ democracy ìdọ̀rọ̀ tó wọ́n lo majority jìmánì òun ni wọ́n ṣe ní wọ́n step ní tó bá rò pé wọ́n ti wọ́n sẹ̀lẹ́tì bá ní rí tó bá rò pé wọ́n yá pé ẹ wọ́n sẹ̀lẹ́tì bá ní rí àtẹ̀lẹ́tàn àdìsẹ̀lẹ́tàn àti gbogbo in fact nǹkan ṣe yìí sẹ́pẹ́ few people ni ó yàn olórí yìí up till now àwa náà sì ń ṣe us náà sì ń ṣe gbèsè òun ni wọ́n ń pè ní collegiate suffrage òun lẹ́tí máa rí pé ìbò us ò ní ìtumọ̀ sẹ́ni tó wájú aláàtà àti ẹlẹ́ẹ̀lẹ́ ní vóòtù lórí popular vote ṣùgbọ́n nǹkan ló tún wí nì hmm? ó sì ní vóòtù pé fáwọn selected people kan kí ni wọ́n kárí ṣe pé ọ̀sọ̀ ní sí popular vote kárí lọ so náà bọ́n ṣe yan Osman nǹkan tí wọ́n ṣe yìí in tó fẹ́ jọ nínú àsìkò ìdájúta tó wọ́n sọ pé wọ́n kọ̀ǹdọ́tì primary ṣẹ́ẹ̀mọ̀ wípé níbi primaries náà ń kọ́ democracy náà ń kà ń pa wọ́n ní tó gbogbo aná ló ń fẹ́ fún ó ti sẹ̀lẹ́tì ibi káàkiri èèyàn mọ́ yes àbí ó dá ẹyẹ tó bá wù yẹn lọ hàn tó bá fẹ́ ká yẹn tó bá yìí má ṣe má ṣe kò lè fún bàtì ṣe jẹ́ pé fẹ́ẹ́ nàìjíríà lòun ọ̀gá independent candidate pé kò mọ̀ ní pátì tó ti jáde ìtumọ̀ ẹ̀ ni pé ìdí pátì báyàn fún wa nínú tán báyàn láti mú tàbí inú tán báyàn ó mọ̀rù náà sọ pé lórí bàbá ìbẹ́yìn àlébà kò gbọ́dọ̀ kọjá àwọn mẹ́fà yìí o for now lẹ́nìí kan bá ń sọ pé ìgbìmọ̀ ẹ̀kan kéèké nǹkan ṣe yìí láàrù ṣébí pàápàá ń pè ló kọ ni ẹjọ́ tó yé wa tọ́ wa yé wa kí ló wá sọ democracy di òfòrò tó ní ìrípé ní ìpínlẹ̀ àbájọ pé alágbájá ó vóòtì vóòtì tó ṣe kò ní ìdájọ́ kankan ju wípé ìdájọ́ tí kìíní ẹ̀ bá lè dìtì lọ ó dàbí kan sọ pé lágbájá ó ra kọ̀ǹténà kí ni ìdájọ́ ẹ̀rọ kò sí ìdájọ́ fún kọ̀ǹtẹ́nà ìdájọ́ tó bá fi mú ní ẹ́ ń tó mìíràn ìdájọ́ tó bá fi mú ní ní tó sọ democracy ti kúrò òun wá ní pàtì kan ó ní wípé ṣẹ́rá àtọ́gbẹ́ democracy kalẹ̀ àwọn òfẹ́ kan fojú ẹ̀sìn tó ń gbé democracy kalẹ̀ tó wọ́n fẹ́ kó tako kíní kan làwọn fẹ́ ti gbé kalẹ̀ fún dọ́kà ní fífún fún bá àwọn ìsábà wò dáadáa màá dẹ̀ sọ fún yín tẹ́tọ́ bá tẹ́ understand ẹ̀ dáadáa ẹ̀yẹ́ tó má fi sọ̀rọ̀ Islam nìkan ibi láti mọ̀ pé ní sìn wọ́n kà mọ́ akàn kọ̀ǹdíṣà ara wa láti gbé ìdájọ́ nǹkan sí nǹkan nínú tí mo bá bí wàá ṣe jòkó yìí ẹ̀dá ìṣòro lọ fún kálukú kẹ̀kẹ́ wà sí iṣẹ́ níjọ́ wo ló wá sí wa lọ́kàn yìí bá fi ṣe ẹjọ́ kí ni ìdájọ́ ministry government ẹ̀bọ́n ti parí ìwé ẹjọ́ kí ni ìdájọ́ ministry government náà ṣe tẹ́tí ṣe tọ̀rọ̀ lẹ́pàá military government gọ́ọ̀mẹ̀ntì tó sáà ní ìdìbò mẹ́ láì wọ́n kàdúkù lásán ọlọ́run sọ́jà sí ni ẹ́ kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sọ̀ tẹ́lì ẹ̀nìbọ̀ ṣẹ̀kọ̀ láyé sí kò sí ìdájọ́ kankan lórí rẹ̀ kìí ṣe kúkúrú kìí ṣe nìtì kò sẹ́ni kẹsẹ̀kẹ́ ẹ̀kọ́ orí tó bá ah, military government program tẹ́gbọ́rí torí pé òun ò fẹ́ kan nírúgbò ní ìjọ́ wọ́n sàfẹ́ gbàjọba ni sọ̀tẹ́ ríru pé military government tó ṣe yí pé anybody tó bá gbàjọba nísìnyí ẹ̀ ní ṣe níbi bó ṣe di olórí yíyẹn òun làwọn fẹ́ fi democracy sọ lọ́ọ̀tún pé wọ́n fẹ́ gbé kàláàbì àpò Islam zulmu àbòsí táwọn rí pé ó wà níbi ilé àti wípé eléyìí ti yóò kàn mọ́ sí tó bá wù lórí wa náà ní àníníṣẹ́ àníníkẹta ọ̀yà ìwà àwọn ilé ìṣèdìdì náà ti wá lọ náà olóògbé lọ́nà òun làwọn sọ pé ẹdẹ agbọ́dọ̀ àwọn alágbọ́dọ̀ yọ inú wa gbọ́dọ̀ bù sí ẹ́ òun làwọn fẹ́ ṣe náà gọ́ọ̀mẹ̀ntì tó ṣe yí pé ẹnìkan ṣoṣo náà ní rúùlù wọn nígbà bá sì ti wí náà làtẹ́ ẹnìkan kò sì ní ráìjà sí kọ̀ǹkankan tó pé ẹnìkan ṣoṣo òun ni mọ́nò one ni mono one one mono ẹ sábà sọ mono àbí mono dai eh, poli eh, ẹnìkan ṣoṣo mono òun ni wọ́n sọ pé monarchy monarchy ìdájọ́ tó ṣe wípé ẹnìkan ṣoṣo báyìí náà ni ó máa sọ gbogbo ẹni bì kò lẹ́nìkan kan tó wà tó wà báyìí lórí tó gbọdọ̀ kọ̀ǹtọ́tù tó ti dájọ́ lẹ́sìn ọlọ́pẹ̀ monarchy òun náà làwa náà ń lò fún gbogbo àwọn sájọ́ lọ́ba lọ́ba ẹjẹ́ fi náà pé ọ̀nìkan náà ni ẹ bá sì jí tó lọ́bí tó ọ̀nìkan pé bàbá tèmi ọba ní ẹ̀jẹ̀ òun náà jí ti rìn lára tèmi náà ẹ̀jẹ̀ láti ń jẹ́ ẹ̀jẹ̀ tèmi blue hmm? òun ní blue blood <laughs> wọ́n ní red blood yàtọ̀ mono ẹyọkan so àwọn ilé tí wọ́n ṣe tó lọ pé tíù èèyàn díẹ̀ ló yẹn tí ó jò lórí wọ́n pè ní oligarchy oli aoli tíù tọ̀ ní ti lọ́dọ̀ tí wọn wọ́n pè irú bá sọ pé nítorí wọ́n sọ pé èèyàn díẹ̀ yìí ni kó túnṣe tí ó jẹ́ kọ̀ lífà lọ́dọ̀ tí wọ́n wọ́n ní ah, oligarchy nìyẹn nìyẹn náà wọ́n ṣe àdírù ní òun pé àwọn ọmọ pàwà ń bọ̀ wá wọ́n kàlùkù ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwa náà pàwà ń bọ̀ wá ṣe tọ́tọ̀ pẹ́lú àpàdé bọ́ọ̀bà ti fọ́n tẹ́mi ṣe ìlú ní. ẹ n tó kù ní ká máa fọ a lé sọ lọ́dọ̀ tí wọ́n tó máa jẹ́ sọ àwọn tẹ́ ilé ó ti ní ó ti ní special college ọ̀dẹ́ òfin noble people àwọn èèyàn kan ní kò nìkan ní máa ń débi wọ́n ti máa ń gọ́bà yín wọ́n ní aristocracy nobility sọ wọ́n ti ló kọ so now lọ́dọ̀ àwọn nobility government ó ní dictatorship ẹni tó ṣe pé ní tó bá wù nìkan ṣe àlébà lọ́wọ́ mú lójú tí wọn ò gbogbo orú nǹkan tẹ́lẹ̀ yẹn àwọn òyìnbó problem sáwọn ọlọ́ àwọn past government tó níyẹn làwọn rò fáwọn fẹ́ di democracy sọ bọ́sẹ́lẹ̀ dídì tó tọkàn fún yín bìlífù tó padà wọ́n democracy bìlífù náà wà ní àwọn past system of government náà tẹ́lẹ̀ nísìn báyìí tí ẹnìkan bá dé nílẹ̀ yorùbá tó bá ní wọ́n bá yẹn nìkan wọ́n ní sọ̀fẹ́ bá ti yan ọba tán báyìí o kọ́ba tí wọ́n wà níṣòro ọba borí gbogbo nǹkan ó borí òrìṣà ó borí kíní kankan ẹgbọ̀rún máa tẹ̀lé ní ó ń ṣe lẹ́gítímẹ́tì jẹ́ nǹkan ó ń draw rẹ̀ from nobody ẹ̀yin kọ́lẹ̀ jẹ́ kótó bá nígbàlẹ̀ wò ló lè ṣe torí báwọn àbòsí wá wà wọn ni ó ṣe ẹwà àwọn èèyàn náà ni wọ́n gbọ́dọ̀ ní àwọn tí wọ́n jò lórí wọn àwọn ni wọ́n ní ráìtì yẹn àwọn ni wọ́n ní ráìtì yẹn one àwọn èèyàn ni wọ́n ní àwọn tí wọ́n jò lórí wọn wọ́n ti ń dà padà sọ́dọ̀ àwọn èèyàn tó gbọ́ wọ́n ti fẹ́ ń dà sáwọn ilé ìjọba sàbójú bá wọn pé no no no no òjìlé lọ tọ̀ká máa ń sọ fáwọn èèyàn ni wọ́n ní ráìtì àtàwọn tó jò lórí wọn wọ́n pè yẹn democracy dẹ̀wọ́n tó wá kúrú pé bálàfẹ́ bá wá dé tó fẹ́ ṣe ìdájọ́ ọ̀rọ̀ kan àbó fẹ́ ṣe náà pẹ̀lú pé no ò lè sọ fún kankan fún mi tí ìfẹ́ ìlú kẹ́ṣe lórí mo ní ráìtì ní mo gbọdọ̀ fún ní ráìtì àti pé ni kí n àfúfẹ́ ní òfin tó bá ṣe lórí ò lè ṣe ẹgbọ́n gbogbo ọ̀nà tó ti bábò sí lè kà wọ́n làwọn fẹ́ búlọ́ọ̀kì ilé dé ibi tọ́kọ lọ sí wọ́n mà ẹ má ti àti ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ àwakọ́ tẹ́lẹ̀ tó bá ti fẹ́ kọ́ nígbà tó ti wí ẹ̀sìn wé mínísítì gọ́ọ̀mẹ̀ntì ni àwọn fẹ́ ti sọ́ọ̀kù mistake tó ti wà ní gọ́ọ̀mẹ̀ntì ti wọn tẹ́lẹ̀ tó kẹ́ ló sọ pé Islam ti wá wà làwọn ò mọ jẹ àwọn bá ti wọn lọ àwa náà bá ti wa lọ wọ́n ní àkókè ah, o fẹ́ dájọ́ lẹ́yìn mi bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ náà ò lè dájọ́ múra ìbọ́ọ̀bù yìí wọ́n rò pé kọ̀ ọ́dá àwọn èèyàn náà wọ́n ní ráì kẹfà àwọn èèyàn wọ́n ní ráì tàbí tó bá wọ́n ní olórí àwọn náà ni wọ́n ní ráì tàbí òfin tó bá lò lé lórí àwọn náà wọ́n ní ráì tàbí tọ̀ àwọn tó fi ìgbà láwọn fẹ́ ẹgbọ́n mi yé sọ ibi tí wọ́ọ̀dù ráìtì wọ́n ní ráìtì tẹwárí ìgbà tó ti wá ṣe tán àwọn bá ti wọn lọ sọ fáwọn òkun ò ibi tí wàhálà ti wá dé àwọn bá ti wá lọ àwọn náà ṣe láìsí fún wọn mùsùlùmí wá fàfẹ́yìn àwọn náà ti ní system of government wa káàkiri tó náà along the line system became weak ó weak pé lóòótọ́ structure sẹ́kù àmọ́ gbogbo àwọn authority ti ń jẹ́ ìsìláàmù gan tí ìsìláàmù mọ̀ fi wúyàn tọ́lọ̀ ní káwọn aláṣẹ ṣe ó ti lose value torí pé àwọn individual náà ti fà pàpẹ̀ rẹ̀ so òyìnbó wá wọ̀ ní mùsùlùmí ó wá bá wọn wípé wọ́n láwọn olórí àmọ́ àwọn olórí tọ́lẹ̀ ń kọ́ ò ẹnìkan tuntun náà ní ìjọ olórí mọ́lẹ́kù kìíní kan king fuad of Egypt eh? king Farouk of Libya king kìíní kan of kìíní kan king gbogbo àwọn báwọn bá king ni wọ́n bá ẹ̀rọ mi yé. sọ àṣeyìí tó bá yẹn ní arábìnrin ìsìlámì wọ́n wá ní sùlùtọ́ọ̀nù ní tọ́kì èyí tó wà ní tọ́kì ń jẹ́ sùlùtọ́ọ̀nù sẹ́rí sùlùtọ́ọ̀nù wọ́ọ̀dù dán lò ó kàn padà níyì mi ó kéré kékeré ní ìfúnmọ̀ sùlùtọ́ọ̀nù ṣùgbọ́n ó padà níyì mi sẹ́rí lábìsà kéèké lábàtì ìsìlámì yà ti wà tẹ́lẹ̀ tó ni wọ́n rú láyé anybody tó bá jẹ́ nílé ìjà àwọn wọ̀nyẹn ni wọ́n lè kọ̀ ní ipa bọ̀bá tó padà yá àwọn náà wí ìtì ìfẹ́fẹ́fọ̀ wọ́n padà da ilé yẹn rú ẹgbẹ́ ọmọ kékeré kan kàrí jẹba nígbà tó bóun ní ọmọba ẹgbẹ́ àwọn sọ́jà ọkà tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò dá nǹkan kan wọ́n kàn ń fa lórí náà ni pé kọ̀lífà sọ pé sọ́jà ni ó sọ sọ́jà gáàjì rẹ̀ àwọn àtúrọ̀pù tó ń sọ pé ọya kọ̀lífà fáìn nígbà tó ti rí bá ìlú ìsìlámù sì ti tẹ̀ wọn kálukú náà wá jọba tiẹ̀ ní. sọ̀bọ̀ tí báwọn kan jọba láwọn ìlú ìsìlámù yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn èyí ṣe lágbáwá nípínlẹ̀ kọ́dà àwọn lágbáwá mọ̀kẹ́ ẹrú àwọn làwọn nínú wọn ó ṣòro fún wọn àti lè kọ̀ǹtò lágbáwá sáma bí ìgbésí ayé wọn ti bẹ̀rẹ̀ àwọn náà wá sá fún táìtù ọ̀lífà wọ́n wá lọ sọ̀tọ́ tó hmm? kí ọ̀lẹ́fà máa wà ń bàgbà bára kó mọ̀ sí mọ́ ẹ̀fà sílẹ̀ torí kọ́ bá fi lè ṣe lásán òbí lọ sọ wọn lo sọ̀tọ̀ sọ̀tọ̀ nù ń ń lò lóde tẹ́rọ rẹ̀ tó wá nàìjíríà èyí tá ń lò kù ní tọ́kù làwádà ẹgbọ́n kọ̀ ìgbà táwọn òyìnbó dé wọn bá kún kálukú ní kíngì máa kíngì náà ń kọ́ àbùsí

ó kàn fi kìrìsẹ́ǹtì bojú ni ẹgbọ́n ẹmọ tó kọ́kọ́ ṣe ó kọ́ ti àwọn tí àwọn sọ fún ìwé kẹgbà kìrìsẹ́ǹtì àwọn bàṣírò àwọn tàǹsìrì yóò àwọn tó fẹ́ kìrìsẹ́ missionary lọ́kọ́ ti wá pé ẹlọ lè gbélé ewé pẹ̀fàǹjà pàlọ́ láwọn lè lọ́wọ́ ìwọ́n tó ní sẹ́wọ́n tẹ́bi ṣe bẹ́ẹ̀ o ní pé wọ́n fẹ́ fẹ́ gba kọ́ńtà àwọn tù kìrìsẹ́nìtì yóò fi rọrùn fún yín láti gba ìdájọ́ àfẹ́lúwa nígbà tó yìnbó dé táwọn kan lálẹ́ ìdílé àwọn náà bì í bùnú ẹ̀sìn má ẹgbọ́ bàìtà sáwọ ọwọ́ áfíríkà sáwọ ẹ̀lì fún òbí bùnú ẹ̀sìn má ẹjọ́ gbọ́rọ̀ yìí dáadáa fún òbí bùnú ẹ̀sìn má ṣùgbọ́n wọ́n ní láti lo àwọn tí wọ́n sì pé àwọn fẹ́ẹ́ fẹ́ẹ́ dẹ̀ sí yìí táwọn bá ti lò ó tán ní ìṣe ẹ̀sìn ìṣìn wọ́n kọ́ yín léwé wọ́n kọ́ yín kọ́tọ̀ wọ́n kọ́ yín táì wọ́n kọ́ yín sínú kan wọ́n kọ́ yín ẹlẹ́sẹ̀ wọn sẹ́yìn tó bá ti ń tó bí ìsìn ìṣẹ́ mọ̀gbọ́n rẹ̀ sí yóò mọ̀ jọ nǹkan tẹ́ ẹ so ẹ má sọ kìí ṣe tí bóyá òyìnbó gbé òyìnbó gbọ́gbà ọ̀tọ̀ nítorí nítorí yìí wọ áfíríkà before colonialism bíkọ̀ nàìjíríà lè sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ ni yes nítorí sì wà dáadáa so ẹ bá ti mọ̀ sàn yí dáadáa yóò mọ̀ yé mo ní láti lọ báyìí nítorí sọ wá kí ìwà mo fẹ́ sọ o wá kí ìwà mo ṣe rí tọ̀ ó yẹ wá bífọ́ káàkùnrin láti tó dé sọ́gbà tó wá dé káàkùnrin láti dé àwọn òfẹ́ kan fẹ̀sẹ̀ kan tán ṣùgbọ́n wọ́n tẹ́ẹ̀tì ti fẹ́ sí àkọ́ọ̀tọ̀ ẹgbọ́ kọ́ọ̀tọ̀ ni ẹgbọ́ mi yé kí àwọn kẹfẹ́ lónìí náà àwọn kan náà bẹ̀rẹ̀ náà jó kọ mùsùlùmí pọ̀ lòsí ìsáàmù kankan tọ̀ nígbà tó wá ya tẹ̀lé màtán wọ̀ lu mùsùlùmí nítorí wá ṣe ní pé sẹ́yìn kó tì mọ̀ pé ẹ̀yin mùsùlùmí kẹ̀kẹ́ ti lọ́ba ọba ní kíní ṣe kó kàdé pé báyìí nìkan pé àṣìkẹ́ ó ọba ti ní ọba rẹ̀ ohun tó ń wà tẹ́lẹ̀ kò ní gbogbo eléyìí àbáwẹ̀ àgbàwẹ̀ lọ tí ó fẹ́ ṣe ọmọ oníjàwẹ̀ rẹ̀ ọba àgbàkọ̀ ọba ọmọ mọ̀ ṣe lọ èyí tẹ̀mí fẹ́ ṣe ní lẹ́sọ̀rí èmi mo fẹ́ jẹ ọ̀gá ọba yín jẹ́rìí fẹ́ ṣe nù èmi jẹ ọ̀gá ọba yìí ṣùgbọ́n nígbà wọn èmi ti gbàlú yín báyìí tó wá ní èmi wá ní dààmú yín àwọn ọba yín lè yóò mọ̀ fún láṣẹ káwọn ọmọ fẹ́yìn láṣẹ ẹ́ fẹ́ ń gbọ́ mi yé ọlágùn àwọn ọba yìí tí wọ́n jọ́gà yìí òun lè ní fẹ́ èmi ti dọ̀gá wọn bọ̀dọ̀ ìjọba ti fún mi wà láà tí mo bá dé kẹ́kẹ́ ní kàn bọ́ sáàrin yín tí mo bọ́ yá ṣe nǹkan báyìí ní tẹ̀lé pa ní ò ní pa ní ọmọ tí ló kún ọba yín nídìí kò ní rówó bí ọba di ìtẹ̀lé mi màá sì máa ṣòfin màá wá káwọn òfin díẹ̀ kálẹ̀ sí ẹ máa gbọ́ bí ṣe o là ní direct rule indirect rule indirect rule ìgbàgbọ́ ìfọdé Nàìjíríà ó lò ó ní nọ́ọ̀tì dédé àwọn nọ́ọ̀tì ní sísẹ́mù tó tọ́jú mẹ́jẹ ń wé sí ẹ́fọ́ọ̀tì látàmà para nílùú báyọ̀ mọ́lá tí wọ́n bá yí fọ́rùn àwọn mọ̀jẹ̀ yókù èyí tí wọ́n ti kọ́ mọ̀jẹ̀ kòkòrò débẹ̀ ẹgbẹ́ mọ́ gbọ́ mi yé dáadáa pé ọba ti wà lábẹ́ tó ń bà tó ń bá ti wá rẹ̀ pé tẹ́lẹ̀ ọba ní ọba náà ti dọmọ lẹ́yìn ẹlòmíì lẹ́rí òyìnbó náà dẹ́ńké tí mo wà àwọn kéésì tẹ́ ń dá àwọn ìdájọ́ tó ń dá yẹn o mo gbọ́dọ̀ mọ rìbí ẹ̀ kí máa wò ó ṣé ẹ gbọ́ mo sí ọba bá rọ pé lágbájá ó ṣe jìnnà ọya ẹ̀nà ń lára ní no no no is barbaric hmm? no no no no no is barbaric ṣe eléyìí ò bá kò bá mo ó sì máa náà kí ló ṣe Say, pray all of them. No, no, no. I will not allow you to do that. Ibi tí wọ́n ti ń rìvíù sí agbára wọn bọ̀lú. Sọ́bá yẹ́ bọ̀ tọ́, lábọ́lé wọ́n fi ó fà lẹ́bí. Ọlọ́pàá yẹ́ ní ìná. Ná, ó ní freedom, ó gbọ́dọ̀ lókè ilé yẹn. Ṣé àwọn sì ti bẹ̀rẹ̀ fi gbá mú? Ṣé ẹmọ tó ti gbá mú? Àwọn níbọn, ìbọn jíjí, ìbọn gidi tó bá sọ bá pòbó tẹ́ ìyàwó bá wá tó níbọn wọ́n tó wá nìkan tẹ́ ẹ̀mọ́ káwọn ọmọ ọba máa ń pọ̀ príǹsì àwọn tọ́jẹ́ ìjọba náà pọ̀ tẹ́ ẹ nílé ìtọ́nà wọn bá ṣe ọmọ ọba bíi mẹ́wàá ń bẹ tó fẹ́ èyí ó ṣe ẹjọ́ ẹ̀dẹ̀ méjì ó yẹ káwọn ọmọ bẹ̀rù pé mo bá lè dé nísìn àwọn ọ̀tá mi ó fẹ́ gbàjọ bá ní pé kí lẹ́yìn ń ṣe gàrí bó ṣe bẹ̀rẹ̀ nù tọ̀ tó bá tó pé à ah, eléyìí kọ́ o lẹ́yìn bá tẹ̀síwá ẹ̀ ṣe pé ó ti alẹ́ ní ẹgbẹ́ lọ pé no is barbaric ṣe é mọ̀ pé wọ́n bẹ̀ kan ti rán àwọn èèyàn tó kọ yín wèé wọ́n kọ yín léèwé wọ́n kọ yín lọ wọ́n kọ yín gbogbo ẹ̀ ṣe rí òfin táwọn gbé wá látọ̀dọ̀ tiwọn tó jẹ́ common law òfin ìyẹn ní wọ́n àláwọ̀ àwọn aláṣẹ ìlú yín ká lòfin tí wọ́n dé ni pé ní déédé ibi tó bá kọ̀ fọ́ọ̀mù wọ́n kọ́ máa ń lọ yẹn mọ́. kẹ́ǹgbọ́n mi yé bàbá gọ́ọ̀mẹ́ntì là ń lọ látara o onídùú sáyẹ̀nsì fẹ́ẹ̀mọ̀ pé ó dáa ká mọ́ sàbòsí mo sọ pé ká bá fẹ́ mọ̀ sí mọ̀dẹ̀mú pé àwọn tẹ́gbẹ̀ẹ́ kalẹ̀ láàjì ó sì wá tán rẹ̀ ẹni tí ó mọ̀ tán nàìjíríà kò sí gọ́ọ̀mẹ́ntì rí kò sí pòlítù sáyẹ̀nsì rí kọ́dà tó wọlé sọ́kọ̀ kò mọ́lẹ́jà sọ́fúrẹ́jì kò mẹ́nìtì ó sì dẹ́gbẹ́ ẹ ó yẹ̀ yẹn náà òfin búlò mi ẹlẹ́dàá ó fẹ́ nìyẹn ìkúkú ní bọ́ àwọn kèmẹ́rí ní ọdún kẹ́kẹ́ ní sọ́sọ́lá ní sọ́sọ́lá náà ó sì fún kálukú ní kékeré torí ẹ̀ so wọ́n ní òfin tó gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ pé ibi táwọn fi lè gbà á lọ́dọ̀ àwọn aláṣẹ ìwé ìpé ibi tó bá kọ̀ǹfọ́ọ̀mù mọ́ kọ́mọ lọ àwọn tẹ́ bá wo kíní wọ̀nyí bó ṣe ká fojú wo òní wípé láwọn ìlú mùsùlùmí ṣẹ̀ríà wa kò ṣe ọlọ́run bá wa nígbà táwọn colonizer wọ́n rí ìdíúsì ẹ̀ ṣe pé wọ́n introduce ẹ̀ wọ́n lú ní ìjẹ̀ àkọ́kọ́ ìwọ̀n bẹ́ẹ̀ tó wọ́n lé ní ìjẹ̀ yẹn lẹ́sìn pé up till now kò sẹ́yìn kankan tí ò bá tó tọ́nà kókó tó ní aláṣẹ mùsùlùmí torí wípé ìsìláàmù ní áfíwẹ̀ wọ́n kàn rí ní ìpáwà ẹ̀ ní. Hmm? àmọ́ bó náà ṣe wà wọn kódà nǹkan padà sọ dì tẹ́rí táwọn òyìnbó kan ṣe lóòótọ́ àwọn tó ń balẹ̀ ayé jẹ́ wọ́n ba ẹ̀sìn jẹ́ wọ́n ba gbogbo ẹ̀ bí ibùsùn ní àti sọ pé iná sọ̀tọ́nà ìdánfàràdà àlejì wọ́n ìdánfàràdà dínú alẹ́ sọ̀tọ́n fásádà ìdá ìtú wọn gbé wá gẹ̀gẹ̀ sẹ́ ìjọba fẹ́ kọ́ democracy gẹ̀gẹ̀ kọ́ la burú tó pọ̀ jù aburú àgbà jù tí dẹ̀ fọ́fẹ́ ìsábẹ́ rẹ̀ ní secularism pé kọ́kọ́ ju ẹ̀sìn ń gbò náà kó bá ti máa sọ̀rọ̀ lé ayé lọ́gbọ̀n ṣe ẹ límìtì ẹ̀sìn ní ẹ̀ma kírun ní oníta ní ìrìn ẹ̀sìn lọ́kùnrin pé wọ́n bá padà jẹ́ lójú ẹ̀ tó wá ti jẹ́ olókìmọ́ máa gbọ́ ọ̀rọ̀ oko rẹ̀ ó ní ìdí owó rẹ̀ ó ní ìdí oko rẹ̀ ó ní ìdí iṣẹ́ rẹ̀ ó ní ìdí gbogbo ẹ̀ àwa wá ní iṣẹ́ ẹ̀sà àti ní ká máa kírun ẹgbọ́n onírú táwọn oníṣẹ́ o kí ẹsẹ̀ ìjọ máa nígbà wọn fẹ́ jẹjẹ sẹ́ẹ̀rí democracy burú máa sọ mọ́rọ̀ ìjẹ́kú fún fún yín ṣùgbọ́n sẹ́ẹ̀rí democracy kọ́ ìjọba secularism ni wọ́n gbé wá wọ́n wá fi democracy bojú hmm? sọ́ńgbà tán wá ṣe tán òun lẹ́wàá rí ẹ̀kọ́ tí wọ́n rẹ̀ lè wọ́n wá kọ nílọ ìgbé yìí sí ńlọ kọ́mọ́ lọ ẹni lọ ṣẹ́ bá ti ṣe nǹkan tí lọ́ọ̀ni òfin ní wá àṣẹ́kéré ara àwọn ilé òfin wọn ní lọ́ọ̀nù the law must not be repugnant to natural justice. ẹ̀rọ tí ẹni òfin tó bá ṣe kò gbọ́dọ̀ tako natural justice ẹ̀rọ ìwé ni natural justice sẹ́wọ̀n ilé ìjọba ìjọba wa òun ni pé justice as defined by the nature kí ẹ bá lọ́n kankan pé ẹ̀rọ tó sọ yìí ni common sense sẹ́lù ló tẹ́lì ó kàn ṣe jìnà ọ̀rí ohun tí fọ́ọ̀mù onípápá ìgbó ṣẹlẹ̀ ń tó ṣe yẹ ẹ̀dá pọ́nìṣẹ̀ ìjọ́ tí mọ́ bí jú ọ̀fẹ́ ìṣọ́ yes it's department òun lẹ́sí rí pé àwọn lọ́yà wa náà kọ́dà kó jẹ́ mùsùlùmí kò tán lọ́pọ̀lọ́ ẹ̀ ṣùgbọ́n ilé ẹjẹ́ ìpínlẹ̀ tán kéjì tàbí kéjì ti ń dààmú ẹ̀ kódà lọ́dà rẹ̀ lọ́gbọ́wá lọ́nà mọ̀tọ́ nù. Tẹ́lọ́ yìí ti dà yẹn ẹ ti dá àlá wa máa ní ní àṣẹrí àti wà lọ́nù. Ẹ gbọ́ lẹ́bi kọ́nù nké ṣẹ̀rí àǹkọ̀nù kọ́mọ lọ àlọ́ nù ṣẹ̀rí àǹkọ̀nù. Ibi dá àlá wa máa nù àwọn kọ̀ọ̀nìyàn wàdìkọ̀ọ̀nìyàn kọ́dà tó sọ di bùhùn ebe mo fẹ́ dìkan nàbàríyà tó àkùdé yẹn ṣẹ̀rẹ̀ àtúwọ̀kọ̀ọ̀nù ẹ̀dá kọ̀ọ̀nù ṣẹ̀rẹ̀ àtúwọ̀kọ̀ọ̀nù tó sílẹ̀ kọ̀ọ̀nù sọ kéèjì democracy ní ṣiṣẹ́ secularity ni wọ́n ti democracy wòlú rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ máa sí wọn àbí ẹwà mọ́mù kan tí ó máa sọ̀rọ̀ ọ̀run fún yín ní òní tí ó ń yí ìwẹ̀rẹ́ ní ẹ̀bá mọ́ sí mẹ́wàá kò ní wọ́n tí ò bá ti ní ṣe pẹ̀lú public life ṣe ẹgbẹ́ nóòtì ẹ̀ wọ́n tí ò bá ti ṣe pẹ̀lú public life kí ló sì fà kan fi ṣe lẹ́ wọ́n lo kọ́ńtọ̀ tó wà nù táwọn ti ṣe kalẹ̀ nílùú tí wọ́n bá tó wá nílùú òyìnbó ní christianity wọ́n bá christianity lẹ́jà lóo wọ́n bá tọ́pù jà ní o pé wá tọ́pù ìwọ nìkan ó kàn mọ̀ lọ́kọ́ wá sọ́rọ̀ ẹ lọ́kọ́ lẹ́wọ́ ṣe báyìí náà nù pé agbára kọ́ la the spiritual leader of all the Muslims in Nigeria àwọn kẹyìn sùlùkọ́nù wá dájọ́ pé nígbà tí yẹn ti wá gbọ́ ànábì yẹn ẹ̀rọ ìgbà ah, pé ààrùn lọ́sẹ̀ ìdọ̀rọ̀ ìrọ̀kọ̀ èyàn kan ìtẹ́jú wa wọ́n ti ṣe léyìn ìlú wọn kan tó wá colonizer wa bọ̀ torí kẹ́ ẹ má fi pariwo wọn ara jíjẹ́ ẹlẹ́sìn ìrìnàfẹ́ ilé ọgọ́ta rẹ̀ ga o kó sà ti máa kó táàkì wa wọ́n wá yan ọlọ́pàá àwọn ni wọ́n yan ọlọ́pàá òun lápẹ̀ ní ti authority nígbà wọn àwọn ni wọ́n ní tọ́já àwọn ni wọ́n ní gbogbo ẹ̀ òun yóò ní adájọ́ tó bá padà bẹ́ẹ̀ ní lọ́fẹ́ àkíkọjá àwọn náà jẹ́ mẹ́tẹ́jọ́ ṣẹlẹ̀ ẹ̀rọ fi alkali alkọ́ọ́dí ló di alkali alkọ́ọ́dí tí ìṣúra àti ń lo alkọ́ọ́dí alkọ́ọ́dí alkọ́ọ́dí èyí kò sí ní alkali ìdájí tẹ́lẹ̀ dẹ́nà àwọn ọba náà máa ń dá sí kò tẹ́ ìṣúlẹ̀ táwọn ọba dá sí òun náà ọ̀dọ̀ àwọn ọba ńlá bá sì ni wọ́n wọ́n jọ sọ́sọ́ yóò so now wọ́n wá ní ìkànṣẹ̀ pé ẹ má dájú wọn àwọn ti tẹ́lẹ̀ ẹ̀kalẹ̀ nígbà kan jẹ́ ẹ wó wọ́n wá rúlù wa kò yí ẹ̀ wọ́n wá tẹ́lẹ̀ àwọn èèyàn tó ti kò bà lọ́dọ̀ wọn wọ́n kọ́ wọn ní rúlù rí kọ́ wọn wọ́n lọ lóyìnbó ìtàn wọn nù tí ó wà jẹ́ sọ̀rọ̀ alùkọ́lì ò ní ẹwà sùn mí fún ẹ̀dá fún kí ló ló fẹ́ kọ́ àlùkálí madrasatul arabiyya ní kánú wọlọ̀ dàlùkálí bẹ́ẹ̀ lọ dàlùkálí lọ́sẹ̀ yóò lọ́sẹ̀ yóò ká kókó bẹ́ẹ̀. sọ́sẹ̀ ìgbà òsì ní gbọ́ngbà tẹ́ ìlágbára èyí tó lọ́bẹ̀ yìí náà làwọn èèyàn fẹ́ ṣe say yes the uh, my the, uh, my the learned man my learned counsel ṣe mo fẹ́ di lọ́yà tó mọ̀ mi rí báyìí mi rí báyìí bẹ́ẹ̀ hàn òun ni wọ́n fọ́ bẹ̀ sí wọ́n fi wá ṣe gbogbo ilé kan wọ́n ṣéǹjì gbogbo òfin yẹn bẹ́ẹ̀sì lórí pínpín wípé ẹ̀sìn kò gbọ́dọ̀ ní ìkankan ṣe pẹ̀lú public life jẹ́jẹ́ bóyá tí wọ́n ṣe fún christianity tí wọ́n náà ṣẹgbọ́n bọ̀ṣẹ́ rí tí ó ṣe wọ́n ó ní pé wọ́n ṣe mistake òyìnbó ṣe mistake ó lọ fi christianity standard gbogbo ẹ̀sìn nítorí islam wá gbà wọ́n rí jẹ́bi jìnnà jìnnà nígbà islam ọba ẹ̀mọ́tò fi bá wọn ni pẹ́ṣẹ́ ìkùrọ̀ àánú wáyé ah, ọlọ́run adúgbẹ́ wọn kọ́dà yóò mọ̀ yòǹgbó lẹ́nu pé a ah, ti ẹ̀sìn bá já tó ń lójú rẹ̀ ó tọ́lọ̀ gbé pẹ̀lú bóun ṣe ti kọ́ yí tó tọ́ ìdọ̀kẹ́ ìdọ̀kẹ́ ẹ̀kẹ́ ìfi gbàgbé nílà àwọn ṣẹgbẹ́ ọ̀rọ̀ náà láti gbàgbé díẹ̀ báyìí wọ́n máa ti ń kakọ̀ láti ah, ilé yóò máa jọ bá mi sí i. ó ní wípé tẹ́ ẹ bá bèrè bó pé kí ni religion ó ti sọ pé ìdíjọ́ ní nǹkan tó ṣe pé ó wà láàrin ìwọ àti tó ń sìn tó bá wù ní ọba àmọ́ sí òkúta ọmọ sí but àwa wo Quran pé kí ni àdín Quran wa sọ fún wa pé ah díìnù o iṣẹ́ ọ̀rọ̀ private life nìkan o ogun di problem ọ̀nà bóòlù ti dédé pé nígbà tí mo rí ọlọ́ni wọ̀zániyàtù wọ̀zání fàjídù kúlọ̀wà hìnmìn húnmọ́ mi àtàjàlá ẹnìkọ̀kan náà wọn nídìí náà ẹnì wọn náà bẹ̀rẹ̀ ẹ̀mọ́ wọ́n fúnfún bí tó fi jí àánú bẹ́ẹ̀rẹ̀ tẹ́tọ́ sí ní bẹ́ẹ̀nì kí wa fi nà wọ́n ẹ̀sìn ọlọ́pàá alẹ́ ẹ̀sìn ọlọ́pàá kò bá ìmú ọlọ́run lẹ́sìn ọlọ́run tó le kò rójú mùsùlùmí ń but àwọn aláṣẹ wa òyìnbó ti bá mọ̀ rẹ̀ bí àwọn òfẹ́ lù sí pòsíṣà wa ó wá di pé bàtà sáàmù sí ní ta sí padà tán wọ́n ni lọ́ọ̀ lọ́ọ̀ ṣẹ́gbọ́n àwọn wa ń kú ti pẹ́sọ̀ lórí àwọn aláṣẹ ti wọn táwọn òyìnbó ti dá wọn mú ẹgbọ́n bí yé nígbà tán kú ti pẹ́sọ̀ approach tó ṣẹlẹ̀ ń dúkọ̀ kan ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́ ẹjẹ́ kí n sọ tó ṣẹlẹ̀ ní nàìjíríà sáàmọ̀ pé ní ìṣẹ̀yẹ sọ fún yín ọlọ́run ló yọ wá tó ní kílẹ̀ àwùsá wa ní nàìjíríà sẹ́wọ́ ọlọ́run ló yọ wá yes sáàmọ̀ tó ṣẹlẹ̀ sultan yìí kò ní sí sẹ́rù bàbá ti máa fa wàhálà tó bó ṣe ń ṣe èkè ìṣù mú lámọ̀ ní fàná ò ká tó rí ṣe náà tí mo lè fi ṣẹ̀sáàbù wípé ẹ̀ lẹ́gbàá fi kàn wá ní adẹ́sẹ̀kẹ́ ti sáà ìbúlájú lè ṣe tí mo lájú mẹ́ta ní àríyìn àwọn ọmọ lájú mẹ́ta ní ọmọ lájú mẹ́ta ní ọmọ lájú mẹ́ta ní ọmọ èyí ńlá ọ̀kan máa fàánà ká tó rí ju bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ibi ọ̀rọ̀ bàbá fẹ́ gbàwẹ̀ torí àmì lẹ́yìn ọ̀kan tó jẹ́ olórí àwọn tẹ́sán fọ́ọ̀mù ẹgbẹ́ òun lọ́pọ̀ àmìrò àwọn àlìjàmá àtùkílé kan àlìjàmá tó rahma àmìrò wa ní tó bá di igbọ́ sunday láàmù ààrẹ àmìrò ilé ìṣeré àmìrò kan náà mẹ́tọ́ náà wọ̀ náà fẹ́ ládùn lágége pé èmi náà ẹ̀yin jàmá tó bá jẹ́ orí náà kan ẹ̀mú àwẹ̀ hmm? àmọ́ torí pé nílẹ̀ haúsá nígbà táwọn òyìnbó wọ nàìjíríà sọ pé nílẹ̀ yorùbá nìta wò pẹ̀kan tí níjọba ìsìn àbí ìgbà tí wọ́n wọ nàìjíríà tí wọ́n wọ ọ̀dọ̀ àwọn ṣẹ́sàn bọ́rọ̀ fóòlò ọ̀rọ̀ṣẹ́nà ọ̀lá òun ti jihad wọ́n ti ṣẹ̀ṣẹ̀ rí àwọn sókè gbọ̀gbà tó yìnbó dé ẹni tó wà lọ́ba mo ní àti gbogbo ọ̀tàn yóò lọ́kẹ̀ kí ló sọ ń gbọ́ kí ni táìmù rẹ̀ là ń tẹ̀ ọ̀kẹ́ tọ́ọ̀dà n sọ́ọ̀pù báyìí náà tí wọ́n mo fẹ́ sọ̀tàn méjì so that a fi lè ṣe tàṣọ́wúrù bí ọ̀rọ̀ wá fi di democracy Nigeria ṣẹgbọ́n bọ́rọ̀ wá fi yìí àwa làwa ní Nigeria lámọ̀ Nigeria tèmi ò mọ̀ bọ́ọ̀lẹ́ nìkan lè fún àdìfá Nigeria fún wa ẹja sọ bí Nigeria ti rí tábà sọ kákáwá sọ bí democracy ti rí rẹ̀ tábà sọ kákáwá sọ ń táwọn fà lórí ẹ̀ صلى الله وصلى الله على محمد لا سيدنا محمد وعلى آله وصحبه وسلم جزاكم الله خيرا وأحسن الله إليكم بإذن الله عاكم انتم تبعكم وكان عمل تتواجه لي إن شاء الله إلى الإشاء قولهم كلهم كشمي ومفوا عبيت عبدو بينان ها؟ كبرت أكبر أيوة إذا صلي كرامي الله يسلمك جزاكم الله خيرا